الحق الذي جور وسلطان قال الله قال الرسول ذاك ديدننا لا قال غيرهما إنس ولا جنون لا قال غيرهما إنس ولا جنون ọlọ́run ló wí ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀. ọlọ́run ló wí ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀. Ọlọ́run ló wí ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ irọ́. A'udhu billahi minash shaitanir rajim.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 الحمد لله رب العالمين على إنعامه ببقاء الروح في الجسد إنعامه ببقاء الروح في الجسد adúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu ta'ala. alhamdulillah. Allah tí ó ṣe wá ní mùsùlùmí ọ̀gá oore láyé ọ̀gá oore tí kò sí oore tó lè tó mọ́ òun ni kéèyàn jẹ́ mùsùlùmí ẹni tí à ń pè ní mùsùlùmí òun lẹni tó wípé orí rẹ̀ pé bàbá wa mufasir kéèyàn tó lè jẹ́ mùsùlùmí orí rẹ̀ yóò jásí pé orí rẹ̀ pé mùsùlùmí ò ṣe é tàn téèyàn bá jẹ́ mùsùlùmí o ní mùsùlùmí as the name muslim could be pronounced pé mùsùlùmí lélẹ́yìí o i am not referring to a muslim by name. I am referring to a real Muslim that he or she totally submits himself or herself to the will of Allah subhanahu wa ta'ala. Mùsùlùmí gidi tá a pè é Mùsùlùmí rèé ẹni tó tó ṣe tán láti tẹ̀lé bí Ọlọ́run ọba ṣe fún ànábì sallallahu alayhi wa sallam tí ó gbà pé ma kana lil mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyara ẹni tí ò ní máa sọ pé òun ní àìdíà ọlọ́run wíbá yà nẹ́bí wíbá yìí tí ọ̀wá ní máa gbẹ́kẹ̀lé ìmọ̀ kan tó kọ́ láyé àbí ọlá kan tó ní láyé ọlá ń pè ná mirage sarobun ìyẹn tí wọ́n pè yẹn ní tẹ́lẹ̀ tí wọ́n pè yẹn ò ní mọ́ owó gbajúmọ̀ ọmọ onílẹ̀ baálé baálẹ̀ gómìnà ebi ńlọkọdún ọkọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún fájímọ̀ lónìí sí àbí ọ̀tọ̀ ẹ kò sẹ́ ṣé ipò tí ipò tí kálukú wà tí ó padà wò lọ́wọ́ lọ́wọ́ tí gómìnà náà wà á máa kọjá ní gọ́fìmẹ̀ntì àwòsí tẹ́nìkan ò ní màpá ẹnìkan kọjá lọ mọ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi tó jẹ́ wípé bóòlù ọlọ́run wí bóòlù ànábì wí sallallahu alaihi wasallam òun ni ó pàtàkì sí irú ẹni bẹ́ẹ̀ mo à ní lè westernize ọpọlọ ẹ̀ mo à ní lè gbé nǹkan wá láti ìlú òyìnbó àtàkọ́fàtù algarbiya. Yeah western civilization kan ò ní nítumọ̀ kankan nú ọpọlọ rẹ̀ ẹni tí ó jẹ́ mùsùlùmí gidi kò ní jẹ́ ẹni tí ó wà dogmatic dogmatism òun náà ni kọjá wípé ibi tí wọ́n bá taari èèyàn sí náà ni ó sá lọ ntọ́lọ̀ ń sọ tá nẹ́bí sọ. sallallahu alayhi wa sallam. mo àbá darúmọ lọ́wọ́ nísìnyí yọ gba dídàrú nìní bẹ́ẹ̀ takò ẹ̀há yọ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ takò rúgbọ̀n yọ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ takò kẹ́yìn ọmọ gbowó lé yọ gbà bẹ́ẹ̀. àwa dúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala alhamdulillah tó sàwa ní mùsùlùmí tá a gbà pé àwa kọ́ la nira wa ẹrú ẹnìkan là wá ṣe tí ṣe Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà àlékún kẹ ọlọ́run ìgẹ ọlọ́run orí ajẹ́njẹ́ tán ọlọ́run kó túbọ̀ máa bá nẹ́bí wa sallallahu alaihi wa sallam ẹni tá a ránṣẹ́ tí ó ṣàbòsí ẹni tá a fúnlẹ̀ da tí ó yẹn jóná anabi tó yẹ pé tàràkà náà náà ló ummatahu ala al-mahajjati al-bayda láìlúwa kana hàlì hàn láyà zigu aníhà ìlà hàlìkù ẹnìkan ò ní sọ pé bá nẹ́bí ṣe sí ọ̀tá ńlọ́rùn àfẹni tí ó ṣòfò torí pé ìtọ́lọ̀nkìlá nẹ́bí perfect. sallallahu alayhi wa sallam. kò dàrú èyí tí ọba yéèyàn bẹ̀ ni kó súnmọ́ àwọn àfáà kí wọ́n ṣàlàyé fún un lẹ́yìn náà àdúgbò olúbọ́dún tá a wà yìí ìkànnú àwọn ààyè tó jẹ́ pé mọ́tìnù mímọ́wátì ìlkhair ìkànnú àwọn ààyè tó jẹ́ pé dáadáa lèèyàn lè wá síbẹ̀ tí ó sì rí ni olúbọ́dún láyú jẹ́dùn ìlkhair àfa aláró. láyú jẹ́dùn ìlkhair. ilá fi màwá nínú yìí. ilá fi. الضر موجود والشر حيث طلبته الشر موجود gbogbo nǹkan ní níbi téèyàn wá sí. láàyò jàdó lè xa irun. wọ́n pé bẹ́ẹ̀ bá fẹ́ àwọn ọmọ mugbómugbó ẹ lọ àdúgbò báyìí. láàyò jàdó lè xa irun. ọlọ́run tí ò wá ṣe tẹ̀lé olúbọ́dún bẹ́ẹ̀ abájú pẹ́ lọ́dọ̀ ọlọ́run. sí pé bí wọ́n ṣe jọmọge wọ̀nyí ìmúra wọn jẹ́ àmọ̀ pé wọ́n ń palẹ̀ mọ́ ìjẹ́lẹ̀ hà lọ́la. wà á ṣàrù àìsù kọ́lá bìtà àṣàrù ọmọ ojú odò. wà á ṣàrù àìsù kọ́lá bìtà àṣàrù ọmọ ojú odò. olùbọ́dún táwọn ojú yìí ẹ wà àwọn àgbàlagbà àwọn àgbàlagbà tí wọ́n bẹ́ ń jòkó òní yín júwe àná pé àná dá nípa ẹ̀sìn fún yín lòní náà fi rí báyìí abáyédúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá wa mufasiru àgbà ní àáfàá wa ni wọ́n wàlíyé ọlọ́run ni wọ́n gbogbo tí wọ́n wí fún wa ohun gbogbo tí wọ́n fẹ́ kọ́ lọ́run ṣe wá ni ọlọ́run dákun mọ́sá àbá dúpẹ́ fún wọn. àáfàá wa àgbà wọn náà ní jòkó yìí tí wọ́n já darí gbogbo wa ọlọ́run dákun mọ́sà wà pẹ̀lú wọn. mọ́tàlì kìrámù. mẹ́ẹ̀ẹ́tàlì kìrámù. wàhálà o. wàhálà o. ṣe rí ládùúgbò olúbọdún ẹ àwọn bàbá wa abẹ́wú àwọn bàbá wa abẹ́wú ewu tó pé ntànẹ́bí pé sallallahu alaihi òun náà ni pé ìmálẹ̀ ọlọ́run ni ẹlòmíì wá ewu ètò wọn fa dànù Allahu akbar ewu ànábì ní ìmálẹ̀ ọlọ́run ni. kọ́dà ń dọ́tà nẹ́bí Ibrahim kọ́kọ́ rí ewu kan ọwọ́ ni ọlọ́run bá mi kí irun dúdú ni gbogbo orun ànẹ́bí Ibrahim tẹ́lẹ̀ níjọ́tọ́ wá rí funfun ẹyọ kan wá ní ọlọ́run kéré ọlọ́run ni ìmọ̀lẹ̀ mi nù á ah, ó lọ́dọ̀ mi Ibrahim ní kọ́ lọ́n jẹ́ kí ìmọ̀lẹ̀ lọ́dọ̀ àwọn bàbá mo mọ̀ pé pẹ̀lú ògùn ọlọ́run àwọn bàbá tí wọ́n ń fárun gbọ̀n yẹn wọn ò mọ̀ tẹ́lẹ̀ ni nígbà tá a bá pàdé wọn lọ́dún tí ń bọ̀ gbogbo wọn ti fi ilẹ̀ pé à ìmọ̀lẹ̀ ọlọ́run àní máa fadà nù máa bí sẹ́bẹ̀ ni insha bàbá wa kò ní burú fún yín bàbá ní pẹ̀lú ògùn ọlọ́run á pàdé àwọn lọ́dún tí ń bọ̀ pẹ̀lú orungbọ̀n tó tóbi tó pọ̀ tí ó ti wá funfun ewu ọlọ́run ìmọ̀lẹ̀ ọlọ́run yóò pọ̀ lọ́dọ̀ yín ẹ̀ sì ní parẹ́ abáj adúgbò lọ́dọ̀ ọlọ́run Haji wa Ishaq àti gbogbo àwọn tí wọ́n rí bí wọn kátàrà láwùmí amthalihim irú wọn ọlọ́run jọ pọ̀ nínú àdúgbò yìí ah, Haji Ishaq olóríire ọmọ púpọ̀ ni èèyàn dáadáa ni olùgbìyànjú ni nínú ẹ̀sìn olùgbìyànjú ni nínú kí nǹkan ọmọ dàrú olùgbìyànjú ni àmọ́ tó kọjú sẹ́nìkan yìí ní máa kọ sẹ́lòmíì wàhálà rẹ̀ pọ̀ ní ó rí lójú ẹlòmíì báwọn ẹ̀gbọ́sẹ́ wàhálà rẹ̀ pọ̀ ní ó rí báwọn lójú ẹlòmíì ọlọ́run dàpọ̀ kátàlá láwùmí àǹfààní ọlọ́run mọ́sàsẹ́bẹ̀ gbogbo àwọn jẹ́mọ̀ wa tí àwa náà wá sí olúbọ́dún ọlọ́run kó ṣe wá lálejò rẹ̀ fún yín. àmín. àdọ́yẹ̀fù ìyàdókòlò bèrè zikìhì wáyà kúrúdù bíbálà àhìhì anabi ni sharul kúrọ ìyàlẹ̀tì la tùdífù gbogbo bí tẹ́ bá ti rí tí wọ́n yẹn pa àlejò lé ààyè bú ni ọlọ́run tó ṣe olúbọ́dún láàyè dáadáa ẹ ṣàdéhùn fún wa ẹ sì mú ṣẹ abayín lórí ìjókòó gẹ́gẹ́ bá a ṣe sọ táwa bá lọ wá sí àwọn ò nídìí èrò èèyàn la nídìí èèyàn lẹni tá a sọ fún pé bàbá yìí láṣẹ nǹkan tẹ̀sìn tó sì ti dé ńgbà náà èèyàn nu àwọn tí ṣẹ̀ṣẹ̀ máa dé lẹ́yìn òfin ṣé wọ́n ti débẹ̀ ṣé èèyàn ti pọ̀ èrò nìyẹn àwọn ò nídìí èrò èèyàn ni a nídìí ṣé bàbá àwọn olóṣèlú èrò ni wọ́n fi máa tàn wọ́n màá ní àgbà tó jáde tẹ́ bá rí ṣe pọ̀ tó tán tí ṣe kíní wọ́n bá ní kọ́mọ wọlé à kò léèyàn ní èrò ló ní èyí yàtọ̀ sí èrò gbogbo ẹni tẹ́ wàá ń jòkó yìí lọ́kùnrin lóbìnrin lọ́mẹ́kẹ́ lágbà èèyàn níyí ẹ̀ kì í ṣe èrò gbogbo ọgbà aṣọ jéèyàn ọlọ́run ní jẹ́ kí ó kú lọ́rùn yìí. ìwà téèyàn wù fi pé ah, èèyàn rèé ọlọ́run ò ní jẹ́ kí ṣètánì ọgbà lọ́wọ́ yín. àmín. a wà bẹ́ẹ̀. la haula wala quwwata illa billah life after death ìsẹ̀mílẹ́yìn ikú alhayatu albarzakhiya alhayatu albarzakhiya life after death. Ah. Allahu akbar. Allahu akbar. ìsẹ̀mílẹ̀ yìí ikú àfàwọ̀ aláró. gbogbo nǹkan ni ó tán ọlọ́run nìkan ni ó ṣẹ́kù. kullu hayyin sayamut gbogbo nǹkan ni ó tán ọlọ́run nìkan ni ó ṣẹ́kù. owó bẹ́yẹn ni bọ́pọ̀ yọ tán iyì bẹ́yẹn ni tọ́pọ̀ yọ tán àṣẹbí yẹn ni tọ́pọ̀ yọ tán ẹ mú tí wọ́n mú ẹ filẹ̀ tó filẹ̀ ẹ dé tó dé ẹ tú tó tú yọ tán. máa fi láyà ti bàbá òun. ẹ yá yọ ọmọ yìí. máa fi láyà ti ṣubú tó. Hmm. nàbù nílùú yóò tà wá hátìmá. tani hàn. sínú. mẹ́bìl hayati bàbá o. àbá ní lọ́hùn lọ́hùn kò ní lọ́hùn lọ́hùn ó lópin. mẹ́bìl hayati bàbá ah, o. aa tẹ́bárí màálù tọ́lá ń gbọ́ fẹ́ sènáwó kó ṣe tóbi tó àti àbí kó ṣe pọ̀ tó ọbẹ̀ tán náà ní ọgbẹ̀ yẹn. mẹ́bìl hayati bàbá o. aa ah, ọmọ náà rẹwà tẹ́bárí bọ́bá lọ báyìí wọ́n wò ó bọ́bá wọ́n wò kò ní lọ títí. mẹ́ẹ̀ bómi bá dalẹ̀ tí epo dalẹ̀ lónìí bàbá wa Mufasiru tá a pé ẹ bá má kíṣà wá ká fi nu rẹ̀ ó ná lùgbàdì. máa fi àyà ti ìbàkọ́ aláṣọ tá à ń pinnu rẹ̀ tá à ń pè ní àkísà a ti lọ òun náà rí ta lọ ta lọ ta fi sínú àfótí rí àkísà ló gbà rí ẹ wo bàbá bí ṣe ń gbọ̀n ẹ wo ìyá bí ṣe ń mì tìtì arúgbó náà sọ̀gẹ́rì. mẹ́ ń ṣe ìmúláwù torí ẹni tó fẹ́ kọ́ lẹ̀ ni. nàbùnílbù yóò tà wá hátìmá. àwọn akọ́lé ńláńlá ntọ́ wá jẹ́ ntọ́ wá jẹ́ ntọ́ tóbi pàọ́rìtì lẹ́mí kálukú ilé o abẹ́kọ abẹ́kọ láti yìí dé texaco ká tún fa lọ báyìí ká tún fa lọ báyìí ó yìí ṣe wò kápọ̀ tó tani haaru tí ń kàlẹ̀ bùyù. tani haaru tí ń kàlẹ̀ bùyù tù. yọ̀ọ́ da òróró náà ni. ìyàmú tù kúrò. ṣe fáwọn náà ṣe báwọn bàbá wa náà ṣe fáwọn bàbá tiẹ̀ náà ẹ pé kí ni ilé tí bàbá kálukú kọ́ ó wù gbé ìwọ náà ò gbélé bàbá rẹ ọmọ rẹ náà ò ní gbélé rẹ ẹ gbọ́ sẹ́ bẹ́ẹ̀ bá ṣe wàhálà lórí kó fẹ́ kọ́lé tó bá kọ ìkànnù méjèèjì náà ni kò sí ètò mu nínú káwọn ọmọ ọmọ yìí ọmọ rẹ mọ ọlọ́kùn ọmọ àjà sílẹ̀ o nínú kí wọ́n yìí ọmọ rẹ kọjá abẹ́ ẹ̀ ṣe rò kó palẹ̀ òjì ẹ gbọ́ kò sí kẹta àfọwọ́ àmọ́ bá sì wá ẹ̀ bínú pé nǹkan ọkàn yìí nǹkan lára ni pé àwọn èèyàn ò ṣe wá mọ bọ́lọ̀ ń ṣe wà báyìí ẹlẹ́gùsí ànẹ́tọ́ lọ ṣé kó fi lélẹ̀ náà ni ẹ lọlé baba adédúgbù ẹ lọlé arísẹ́bọ́lá àlàó ẹ lọlé bọ́láàgè ẹ lọlé akíntọ́lá lógúnmọ̀sán ẹ lọlé awólọ́wọ̀ níkẹ́nẹ́ ẹ lọ ní adébísì ìdí nǹkan èyí tí ó jìnà sí wa nù ni kálukú náà wá wọlé bàbá rẹ lọ. ẹ gbọ́sẹ̀. mẹ́ni àràdà ayé àrífà káyọ̀pọ̀ tùsùbíwù dáàrú wù bá dẹ̀ wà fati ìfàlíyà tàbí ríbi járì. ẹni tó bá fẹ́ máa pẹ́ tiẹ̀ dúró náà bó nílé mi ò rí tí bá kó bẹ̀ tán kó wọlé ẹtí mẹlẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ tí ò sí bẹ̀ mọ́. ike oúnjẹ àti pọ́npara wọn ni ètò ọjà sí kọ́ ló ti dàwóró tó ti ń dàyà bolẹ̀ o mọ́ni àràdàsẹ́ ayé àrífà káyọ̀pọ̀ tùsùbí wùdárù wù bá dàwọ̀ fati ìfẹ́lẹ́ àtàbí níbi járe bẹ́ẹ̀ bá nílà ká ìkó tiẹ̀ wá jókòó kọ́ wá ronú torí òrìlé kọ́ nísìnyí torí ẹ̀ ló fi fẹ́ pẹ̀sìn tì ànígbà táwọn ti ń kí táwọn ti ń kírun ọ̀hún kí làwọn wá ní àwọn tó wá ní kí wọ́n èsè àwa ni life after death ìgbésí ayé kẹta tó ń lò lẹ́yìn ikú àwọn lọ́wọ́ ni alhayatu albarzakhiya alhayatu ee albarzakhiya àwọn òyìnbó ni life after death hmm. àwọn yorùbá àwọn bàbá wa ilé ẹ̀rẹ̀ wa ń jòkó yìí ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jẹjẹ lọ tí ń bẹ lẹ́yìn ikú ju ikú àmọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá fẹ́ sọ. So tó bá jọ́rọ̀ ẹ̀sìn ibi tá a ti lọ mú ọ̀rọ̀ wá ọ̀rọ̀ tó o fẹ́ sọ yìí o kí lè rí máa jẹ́ mi nsó rẹ̀ alukur'ani náà ni àti hadithi anabi sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam jama ẹ gbọ́ yé dáadáa o mo lóòdù wá ni o màá sì túlẹ̀ díẹ̀ ká tó máa lọ bí tá à ń tó ń lọ mo lóòdù wá ni torí pé gbogbo ẹ̀yin ará olúbọ́dún ẹ̀yin ọmọ olúbọ́dún àáfàá nìyí ẹ̀kọ́ ẹ̀sìn yé ẹ̀ é tàn èké ti dáyé àṣà ti di àpòmú àwọn àní èké dáyé àṣà dápò mú bẹ́ẹ̀ kọ́ o èké dáyé àṣà di àpò mú wọn kì í kó àṣà mú wọn fi ni àmọ́ nígbà tẹ̀ké bá ti dáyé wọ́n wá da àṣà sínú ìgbà wọ́n wá máa pò bí wọ́n ṣe kó ògì ìyún ní pé nǹkan ti fẹ́ yí padà oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́ẹ̀ máa gbọ́ wàhálà ti dé ọlọ́run kọ́ ń bẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́yìn máa gbọ́ jàmá nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìkànnì mo dé nìsí tí mo sọ fáwọn bàbá wa mufasiru àti ìmáàmù wa pé ẹ wá o ẹnìkan mà ti gbé nǹkan kan dé orí nẹ́ẹ̀tì nísìnyí ó ń sọ tó sì ń sọ tó sì ń fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé àní mùsùlùmí lè jẹ ajá sẹ́yìn náà gbọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ dismantle ẹ̀ díẹ̀ torí pé mo wá bẹ̀rẹ̀ sí báwọn èèyàn sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì ní pílátífọ́ọ̀mù yẹn pé kí wọ́n jọ kí wọ́n fún mi ní kí wọ́n bá wá nọ́mbà ẹni yẹn Jamiu Adégúnwà mo ní kí wọ́n bá mú nọ́mbà rẹ̀ kí wọ́n fún mi ní nọ́mbà rẹ̀ ó wù mí kí n pè é kí n bá sọ̀rọ̀ àwọn yẹn wá sọ fún mi pé ẹ má pé o tábà pé yóò bu yín o mo ní wọ́n bu mi kó bu mi náà ni èmi fẹ́ abúyẹn nítorí tọ́lọ́run ṣe wá di ẹ̀bà ẹ̀bà kàpé lásọ fún olóńtọ́ àyè béèrè lẹ̀ ó ní ẹ fàdíìsì ilẹ̀ ó ní gbogbo ń tádìsì bá ti wí tí kùránì ọba ti wí kèé sọ̀rọ̀ èmi wá fẹ́ bí léèrè pé ó dáa Jamiu Adégúnwà ẹ̀yin tẹ́ ń pè láàfáà lẹ̀ mọ́ tẹ̀ ń ṣe. èèyàn ka bíbélì ṣe wá di pé kẹ́ ẹ máa pè láàfáà ṣé bí táwọn àfáà súnà ń sọ náà nù pẹ̀lú ọ̀rọ̀ à ń ka bíbélì nísì. ẹ bọ́dẹ́ ṣùgbọ́n táwọn àfáà ẹ̀sìn táwọn àfáà ẹ̀sìn bá sọ̀rọ̀ ẹ gbọ́yé sí nǹkan míì ẹlẹ́ ni wọ́n ń ṣe kéta wọ́n ń ṣe kéta kí ni ntíkàlùkù ọ̀dà ntíkàlùkù ọ̀jẹ́ ntíkàlùkù ọ̀jẹ́ ọlọ́run ti parí rẹ̀ kó tó bí wa pa ìyàwó tó bí wa àwa yìí báyìí ẹja àwa máa ṣàlàyé ọ̀rọ̀ fún yẹn ni àwa abilé pé Jamiu Adégúnwà oníhìn oní tí àdìfì bá sọ tí Kùránì ọba ti sọ tó pé ń bá wọn bí léèrè pé mùsùlùmí ò jẹ ajá bàbá mi ṣe ẹni bẹ lọ́dọ̀ ẹ dákun ẹ gbọ́ ẹ̀sìn yé o. ẹ méje wọn da ẹ̀sìn rú mọ́yìn lọ́wọ́ o ó ní mùsùlùmí lè jẹ ajá wọ́n bá ní èéṣe ó ní sọ́lọ̀ ń sọnù kùránì pé mùsùlùmí ọmọ ìjàjá sọ́lọ̀ ń dáko ẹ̀ pé ajá ó ní ṣe bá gbọ́tọ̀ ẹlẹ́dẹ̀ pé ọlọ́run dáko ẹlẹ́dẹ̀ nínú kùránì ó ní bọ́ọ̀lù ti dáko pé ajá mùsùlùmí ò jẹ àwọn èyí wọn sọ fún pé hadith anabi sọ bẹ́ẹ̀ pé gbogbo carnivorous animal ẹran tí bá ń jẹran mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ ó ní ẹfà dí sísẹgbẹ kan àní ẹ mú wánu kùránì àwọn ẹ wá ń mú wọn ń ṣépè mú ní èpè kọ́ yẹ kẹ́ ẹ ṣe fún ìntọ́ yẹ kẹ́ ẹ ṣe fún ni pé àwọn méjì kẹ́kẹ́ jọ wá sọ́dọ̀ ànábì Dáúdà. alayhi salatu wa salam wọn ò wá bá nẹ́bì Dáúdà lé Sulemani ọmọ rẹ̀ ní wọn bá Sulemani wa ní ẹjọ́ tẹ ẹ gbé wá yìí èmi náà lè bá yín dà ń bẹ pé bàbá mi ò fi kankan pamọ́ fún mi kí lẹjọ́ náà jẹ́ mọ́ ẹnìkan fún ẹnìkan ní màálù sè ṣùgbọ́n májàmú ni pé màálù tí mo fún ọ sí yìí o gbogbo ìgbà tí ó bímọ ràkúnmí ni yóò bí o màálù wa bímọ kò bí ràkúnmí màálù náà ló bí ẹni tó wá ní màálù ni ṣé bí mo ti sọ fún ọ pé màálù tí mo fẹ́ fún ọ sí ràkúnmí ni ó bí ọmọ ràkúnmí ni màá gbà lọ́wọ́ rẹ̀ fasil lọ́rọ̀ wá di wàhálà ni wọ́n wá kó wá dọ̀ ànábì Dáúdà pé kọ́ bá wọn dájọ́ wọn wá bá dáúdà ọmọ rẹ̀ ńlé sulemana ni wọ́n wá bá wọ́n wá rojọ́ tán sulemana wá ní ah ẹ dákun ẹ sọ ẹ fún mi ìṣẹ́jú méjì ẹ fún mi ìṣẹ́jú méjì wọ́n ní sí òsì ó ní nǹkan oṣù mi dé ni mo fẹ́ lọ túnra sí lágbàlá nǹkan oṣù mi dé ẹni tó ni màálù ní wá ń bí sọkùnrin máa ń ṣe nǹkan oṣù ó ní sẹ́ màálù máa bí kẹ́tẹ́kẹ́tẹ́. Allahu Akbar ẹ gbọ́ sẹ́ ṣé màálù máa bí ràkúnmí. Ah, wọ́n wá wò ó pé ìtí ah, wọ́n bá fi gbà pé ọkùnrin yẹn ṣe nǹkan oṣù kò yẹ kí màálù náà ò lè bí ràkúnmí ìtọ́ yẹ kí gbogbo èèyàn kàbá sọ fún jáde adégún wa èmi yìí dáko èèyàn á ah, ṣùgbọ́n tiẹ̀ yìí gba kí n dáko ẹ̀ ẹjọ́ ọba ti tijú ọlọ́run tí ò tijú ànábì. sallallahu alayhi wa sallam. àbúlà àbí èèyàn pàtàkì ní mọ́ka tọmọdé tàbá ni wọ́n dákọ̀ ẹ̀ pé tàbá ti yàda àbílà àbí wà tàbá èèyàn tó tóbi nì ṣùgbọ́n nítorí kọ́lọ́ fi títóbi rẹ̀ kọlù títóbi ọlọ́run ọlọ́run ní gbogbo títóbi tó bá títóbi ọlọ́run kò ní tóbi mọ́. ìtú bàbá sọ fún Jamiu Adégún àìjẹ sáré parí èyí òkè wa bọ́ síbi tẹ́rẹ́ mi ni pé ó ti ní gbogbo ọ̀rọ̀ tó jẹ́ bá díìsì lọ́sọ̀ọ́ hadith lọ́sọ̀ọ́ tí ì bá ṣe Kùránì ká mẹ́tẹ̀lé ó ní hin tọ̀ so ń kírun sẹ́wọ̀n pé yóò sọ pé hin ọ̀hún kírun àwọn àpè àsùbà rẹ mélòó ni yóò pè méjì àbí àyílà rẹ mélòó yóò pè mẹ́rin alásìrì rẹ mélòó mẹ́rin mọ́gàrì rẹ mélòó yóò pé mẹ́ta ìṣáì rẹ yóò pé mẹ́rin àbí àwa pé kọ́ wa sọ bí tọ́lọ́run ti sọnù kùránì pé kásùbà méjì káìlà mẹ́rin kálásàrè mẹ́rin kí mọ́gàrì bí mẹ́ta kí ìṣáì mẹ́rin. Allahu akbar. ìbáwọ̀ kẹ sọnù kùránì ni pé ẹ kírun kí la fi pé àyílà mẹ́rin ni alásàrè mẹ́rin ni ṣebí àdìsí ànábì ni sallallahu alaihi wasallam. It's as simple as that. ṣùgbọ́n mo ń retí ọjọ́ tí dáyálọ́gì ọ̀wà láàrin mi àti ẹ̀ ọlọ́run máa já egbò mú lórí ẹ̀ bọ́ sẹ́ ṣe ẹ ẹ àwọn bàbá wa nìkan ní ọmọ ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run máa já egbò mú ní kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni yí pé táwọn bàbá wa fi máa pọ́ lọ́ọ́ máa já òun ni bàbá mi fi hàn mí torí pé kì í ṣe pé kí làjọ lù ìmọ̀rí kọ̀mọ̀mí rí ọ̀nẹ́wọ̀ ọ̀pápọ̀ ilé àfáà mi àgbà ti sọ yìí iṣẹ́ tèmi gbé lọ́dún àwọn àfáà àwọn àfáà máa sá fún ni iṣẹ́ àkọ́mọ́ kéwú o lè mí gbé lọ́wọ́ kíní yìí rèé òun náà ní tún sọ tí mo tún gbọ́ yìí àfáà ẹ máa gbọ́ ó ní mùsùlùmí lè jẹ ajá ọlọ́run dàpọ̀ mọ́sà mú ọmọkùnrin náà ọlọ́run mú kó nù sínà tó wà báyé bá ti ń yẹ wọ́n ìwà àbàjẹ́ ni wọ́n máa wù. ọlọ́run ò fẹ́ kí àlejò ẹlẹ́dẹ̀ẹ́ kò á ní àpẹẹrẹ ọba yasa wò sí wàhálà bá ń kí pàǹgà lórí ẹlẹ́dẹ̀ ẹ bá bíbí yẹn mi láìjẹ o mi láìjẹ o torí ẹyin náà wọn afáàní àbùsí ẹlẹ́gbẹ́ wọn mi láìjẹ. àwọn àdébòtò ẹ má fọ ẹlẹ́dẹ̀ wá ẹ má fọ ẹlẹ́dẹ̀ wá ṣé wọn lọ sọ bá wọn jẹ lẹ́dẹ̀ ṣé wọn lọ sọ bẹ́ẹ̀. sẹ́ẹ̀rí jama ẹ bá ń wo bí tẹ́ ẹ ti rí kí wọ́n lọ kí gbogbo yẹn náà lọ lè wò kí ẹ wá wò pé ah, ẹ dúró ná mùsùlùmí lẹ́nu kọ́ wàá máa tọ́ ọmọ ọkọ rẹ̀ báyìí kọ́kọ́rọ̀ jẹ́ àwọn mùsùlùmí ní bá sọ̀rọ̀ tí a ń gbàgbọ́ mùsùlùmí tó gbé débi pé ń tó wulẹ̀ lẹ́tọ̀ọ́ gan mùsùlùmí ti fẹ́ ṣe náà kẹsàn mùsùlùmí kí máa mọ̀ ọ́ ní ìsìnkú pé assalamu ah, alaikum ni pé mo pẹ́ ẹ̀yin jama ọ̀kadà ni mò ń gùn ní ó wá ṣe kínní ẹ dákun ẹjọ́ tó lọ ọlọ́ ẹ̀yin jama ẹ dáwọ mọ́tò jọ fún mi ẹ ìmáàmù sósì lẹ́tọ̀ àbí ọ̀lẹ́tọ̀ ẹ tẹ̀lé mi ọ̀lẹ́tọ̀ kí ìmáàmù wọ́n mọ gọ̀kadà kí kọ̀lẹ́tọ̀ bó ṣe wá jẹ́ pé ẹ̀tọ́ ni kára mọ́tò fún ìmáàmù pé ó tẹ̀sí mikra pé bàbá ẹ máa gbé kí bàbá ìmáàmù bó ṣe jẹ́ tọ́tọ̀ kí ìmáàmù kọ́ wá dé kọ́ wá sọ fún mọ́tò tiẹ̀ jìnnà kó tiẹ̀ dénìsì kó pé ẹ̀yin jẹ̀ máa gbọ́ ọ̀dọ̀ ọlọ́run wọn lábẹ́rẹ́ lónìí wọ́n níbẹ̀ ni tọ̀ àkórá sì ká pọ̀ ẹ̀wà káwọn ẹgbẹ́ wa káwọn ẹgbẹ́ lọ lé ìmáàmù ó pè é kí lẹ wí bàbá ìmáàmù èmi gé ti ra ìrẹsì ẹ gbọ́ sẹ́ mùsùlùmí mùsùlùmí ọpọlọ mùsùlùmí ò ṣe tọ́ bọ̀ ọpọlọ mùsùlùmí ò ṣe ṣeré ẹnìkan dúró bẹ́ẹ̀ ní ó sì bọ́ ìwúlẹ̀ báyìí ó ní ẹ̀wọ̀ sígírẹ́tì tún bẹ lọ́rùn òun yìí ọlọ́lọ́run ti mí sí i wọ́n wá gé kélékèlé nísìnyí ẹni tó bá ní kékeré báyìí múnú yóò sórí rẹ five five thousand bí bá sì ń gé sígírẹ́tì ọrùn rẹ̀ kéékèèké bí màmú kábàdé wọ àwọn mùsùlùmí ògbẹ́ bàbá màmú ti ya wèrè ọpọlọ mùsùlùmí ò ṣe tọ́ bọ̀ we are not dogmatic so kẹ́nìkan wá níbi tọ́lọ̀ wọn bá ti rìn ẹ̀sìn lọ́dẹ yìí kẹ́nìkan máa sọ ọdún tí adébúwa ń sọ yìí wípé mùsùlùmí lè jẹ ajá kọ́ wá wípé hadith anabi ní ká má jẹ kọ́ wá pé ẹ fàdí sísẹ́gbẹ̀ẹ́ àwa bí léèrè pé kọ́ wá sàlàyé fún wa ibi tí kúránì ti sọ iye òǹkà àrùn tí ó kì í fò. ẹ dákun ẹja ṣọ́ra torí Ọlọ́run ẹja wá fi ìhòòlẹ ìṣẹ̀mí lẹ́yìn ikú eléyìí fi yé wa pé àṣekèsè pé tá a bá ti kú ọtán náà nù alawasala àṣekèsè pé tá a bá ti kú ọtán náà nù ní parliament àṣekèsè pé tá a bá ti kú ọtán náà nù àṣe nǹkan bẹ lẹ́yìn ikú kílẹ̀ rí súrà tó gbajúmọ̀ tí gbogbo èèyàn mọ̀ súrà tó yà sí anabi sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. sẹ́ẹ̀rì ń tákìlẹ̀ níbi ọ̀rọ̀ yìí pọ̀ gan torí ẹ̀ máa ma tá kẹ́kẹ̀ kan ń tákìlẹ̀ nínú ìṣẹ̀mílẹ́yìn ikú á kílẹ̀ ọ̀rọ̀ pé èyí ti kú wọ́n ti wá sin tipẹ́tipẹ́ ó ti lé lógójì ọdún wọ́n wá tó ń wu wọ́n wá ba láàyè àwọn tó wá ba dáadáa ó fírẹ́ṣì sẹ́yìn òdìtàmì pẹ́ni ọlọ́run àbí òdìtàmì rẹ̀ á yẹjú first outline ni mo ń sọ fún ìhun lecturer lèmi o a máa ṣe tí ó wà interactive interactive class. intanyeju mo ń fún ní course outline lórí ọ̀rọ̀ life after death ìṣẹ̀mí lẹ́yìn ikú á yẹjú pé èèyàn ti kú wọ́n ti sin ó ti pẹ́. àwa wu nígbà tí wu wọ́n wá padà wá bá a bí sínú wọn bá ó fúrẹ́ṣì sódì táwọn ìpamọ́ àdìjẹ́nà ní àbọ̀mọ́ná ayẹ̀dù ẹ̀ èèyàn ti kú tírélà àbí ẹ̀ títì fẹ́ gba ọ̀nà ibi tí wọ́n sí kọjá wọ́n sáwù fún dìkan àbí dìkan nínú gbogbo òdìjẹ́ fi máa wú òkú ǹjọ́wọ́ yẹ kí wọ́n tún sọ pé wúwú tí wọ́n wú wọ́n pa èèyàn ti kú ti pẹ́ wọ́n wá wú bá wọ́n wá wú ọ egun nìkan wọ́n bá ń bẹ̀ pé ọ egun bàbá ìmáàmù la bá ń bẹ̀ egun ọwọ́ egun ẹsẹ̀ gbogbo ẹ̀ ó ti di egun ẹ̀ yókù kankan sódì sábì pẹ́ ní erélé yẹn abẹ́ni ikú ayẹ̀jú ẹ̀ èèyàn ti kú ó kú nìbàdàn àwa rí ní Kánò àkúdàáyà ìyẹ̀jú ẹ̀ lónìí ìyẹ̀jú ẹ̀. mo múra yín wá ni àkúdàáyà kódà ń kò tó ti kú ọwọ́ wálé okun ìyàwó àtọmọ wálé ojú ìpele àwọn nu ìyàwó àtọmọ náà ti bẹ̀rẹ̀ sí i á yanjú ẹ lónìí á tún ẹ kí ló dé tó fi jẹ́ pé ká máa sìnkú sí á according to ẹ̀sìn àti ìtọ́bálàkà èmu ayẹ̀jú ẹ̀ lọ́ndà life after death mo wá bẹ gbogbo jama yìí mo fọlọ́ nbẹ yìí ìtì ń bá sọ tí òye yín èmi náà ní ẹbí ìtì ń bá sọ tí òye yín èmi náà ní ẹbí ẹ má lọ bí ẹni tí ìmọ̀ rẹ̀ tó pọ̀ ju tèmi lọ tí ó sọ bá mi ẹ má lọ bí ẹni tí ìmọ̀ rẹ̀ ṣe déédéé tèmi tí ó sọ bá mi ẹ má lọ bí ẹni tó yẹ pé ń tọ́ pàtàkì sí ni pé àfa àwọn lọ sọ́nà àfa báyìí kì í sara àwọn àfa àwọn àwọn àyẹjú ẹ anabi wa ń sọ̀rọ̀. sallallahu alayhi wa sallam. wípé tá a bá ti kú tán tí ọlọ́jà kọkùnrin ló kú tí awé ẹ̀dùn kó táwọn má dọ́mọ òrukàn tọ́ba jẹ́ kóbìnrin ló kú táwọn ọmọ rẹ̀ dọ́mọ kò ní amọ́tọ́kọ rẹ̀ di kò níyàwó mọ́ bọ́bá jẹ́ olóbìnrin kan tọ́ba ti wá kú tán tí wọ́n ti gbé wa sínú sàárè aláwùjọ padà gbé wa dìde láti wá fún wa ní ẹ̀san sẹ́tà ṣe ìkánú àwọn kèfèrí tí máa takò tọ́lọ́hùn tà nẹ́bì kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ká máa rí gbogbo àwọn tí wọ́n máa takùtà ọlọ́run àti tànẹ́bí bẹ́ẹ̀ kọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọwọ́ wá ọwọ́ lọ mú egun òkú kan tó ti ju ọwọ́ mu ọwọ́jú ànábì sallallahu alaihi wasallam àwọn jama dúró báyìí àwọn dúró wọn gbọ́rọ̀ tànẹ́bí sọ ìgbésí ayé tá a lò lẹ́yìn ikú fún wa ọwọ́ sọ bá pé ìwọ Muhammad irọ́ tó ń pa fáwọn èèyàn eégún ẹnìkan rèé tó ti sáyé rí mọ̀yìí yìí ìlú ọmọ wa yí àrọ̀ mí ìwọ ń fọwọ́ rún eégún ní ìgbẹ́ eégún tẹ́ ń wò lọ́wọ́ wọn ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Muhammad tí ń farọ́ fún yín pé wọ́n padà gbé yín dìde lẹ́yìn ìgbà bá ti kú tẹ́tẹ́ di ẹ̀pẹ̀tẹ́ ju irọ́ ní ń pa fún yín ìwà ń fọwọ́ rún eégún òkú yẹn báyìí ó wá ń kù ó wá sọ fún anábì pé màá yú ilé ìzọ́ọ̀mà wáyé àrọ̀ mímù ta ni yóò padà wá sọ egun eléyìí dáàyè wáyé àrọ̀ mímù egun tó ti ju títí ń kú dànù bí èlùbọ́ yìí lójú ẹsẹ̀ lè sí dé ọlọ́nikú ìwà anábì máa fún lẹ́sì pé ìhù yìí ha àlàdí àṣà àhá àwọn àmàrà àti ìwà wà bí kú lè káríkì ní àlímù ọlọ́ni wà nẹ́bí. sallallahu alayhi egun ju wa ní jọlójú sọ fún pé ẹni tó wulẹ̀ lé dá egun ni nígbà tí ò wulẹ̀ sí egun tó jẹ́ pò mí lọ́sọdẹ́gun sẹ́dára sọdí sọdí sán. ṣé bí egun tóun lọ mú wá ti kọ́kọ́ wà tẹ́lẹ̀ kó di kọ́ bàjẹ́ kó tó wá di pé ń wá ń ju eegun èèyàn yẹ abẹ́yẹn kọ̀ọ̀kan bá ṣe wà yí tẹ́lẹ̀ fàlìyà sórí ni sànù mi máa kù líkọ̀ ọlọ́nìkàlùkù yìí tẹ́ bá fẹ́ máa jiyàn pé wò ní gbé ìdílé lẹ́yìn àtẹ́ bá kú tán torí òkú kan tẹ ti mú sáré rẹ̀ tẹ bá eegun bẹ̀ tẹ́ bá ẹran bẹ̀ mọ̀ tẹ́ bá ojú bẹ̀ mọ̀ tẹ́ bá etí bẹ̀ mọ̀ tẹ́ bá ìfún bẹ̀ mọ̀ tẹ́ bá ẹsẹ̀ bẹ̀ mọ̀ tọ́ bá wá jẹ́ pé ìyẹn fali yàtúrì ní sáàdù mímọ kùlíkọ kíkàlùkọ wo mi ta ti ń dàbọ kùlíkọ mi máa yìn adáyé látara omi dáfíkì omi tí máa tira wọn fún wọn bá lajẹ lọ ìgbà tí wèrè òru bá gbó yàn yàkàrújù omi tí ń jáde mi bá ní súlíbì láti bàrá àdì bàbá wàtàrà ibì àti bá yàyà àwa mú omi bàbá ó kí ó funfun àmú omi tìyà ó fẹlẹ rí fẹsifẹsi àwa àpọ̀ méjèèjì pọ̀ àwa fi sínú àpò bí lẹ́yìn ogójì ọjọ́ àkọ́kọ́ àti ibẹ̀ bẹ́ẹ̀ ọ wà ní déédéé nta fi bẹ̀ lẹ́yìn ogójì ọjọ́ míì tó ń jẹ́ eighty days ayé padà asọ́dẹ̀jẹ̀ lẹ́yìn ogójì ọjọ́ míì tó ń jẹ́ one twenty days ayé padà asọ́dẹ̀ran lẹ́yìn ìyẹn àwa ni màláìkà lọ bá ayé ojúrè ayé tìrè ayé múrè ayé búrè ayé yírè ayé tẹ̀lé. àwọn ṣèrùsẹ́ bẹ́ẹ̀ wá jẹ́ pé aláníkù la fi wọbẹ̀ láwọn fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ akànpàṣẹ náà ni pé omi dẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dẹran ẹran egudà awọdà ìsàdà eyídà ètèdà etídà gbogbo ẹ̀ àwa fi bẹ́ẹ̀ àwa sọ di bẹ́ẹ̀ irú èèyàn sọ wá yẹ kó lè jiyàn wípé ìgbà tóun ti wá di ẹ̀pẹ̀ tá a tún lè padà dáhùn padà nígbà tí ò sí tẹ́lẹ̀ sí báwọn alájọ́ bẹ́ẹ̀ anabi kila rẹ. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu àwa rí bẹ́ẹ̀ nígbà tí ọba rí ojú wa ti kèfèrí àwa yẹjú yẹn ọlọ́run tó wá padà wa sọ fún wa sallallahu alaihi wasallam. sallallahu Wa wasallam. wípé lẹ́yìn ìgbà tẹ́ ti kú tán àgbẹ̀yìn dìde ẹjẹ́ wa tó lọ bí súrà kẹ́ni tòsí ni tí gbogbo ayé tó mọ̀ tàbá kàlàdí ìyáni ìlìmúlikù wàhùwà àlàkùnlé ṣẹ́yìn kọ̀dírù àlàdí ìkọlẹ́kọ̀lì mọ́tà wàlàhàyàtà lìyàbílùwàkùn ayọ̀kùn asanu amalan wàhùwà azizul gafuru ọlọ́run ní títóbi ọlọ́run tàbárọ́kà tó tó fún òun ọlọ́run àlàdí bàbá tó ṣe pé ìyáni ìlìmúlikù gbogbo tí ń jẹ́ ọlá ẹ mọ́dàrá yín láàmú mọ́ ọ̀wọ́ ọlọ́run lọ́wọ́ gbàtọ́lọ́n fẹ́ sọ̀rọ̀ àárín yẹn ọ wá ní alimuliku ó mụwa wá ní alistigrakiya alistigrakiya yẹn ní túmọ̀ definite article definite article yìí ní túmọ̀ wípé alimuliku pẹ̀lú gbogbo gbogbo tí ń jẹ́ ọlá àti gbogbo ọ̀ràn ibi tó pín sí ọlá owó ọwọ́ ọlọ́run ọlá sọ́dọ̀ ọlọ́run bàbá fẹ́ ga àwọn ọlọ́run lọ́wọ́ wá sí. ó lóun lòun ní gbogbo tí jẹ́ ọlá ẹja sáré yà díẹ̀ tí mùsùlùmí bá ti wá gbà bẹ́ẹ̀ pé gbogbo ọlá tóun wá kí ọwọ́ ọlọ́run lọ́wọ́ kí lọ́wọ́ àfọ̀ọ́sẹ̀ àwúre kí ló fa àṣejẹ ẹ̀yọ́nú kí ló wá tó fi ń jẹ tó fi ń wẹ̀ wúre ọ̀fẹ́ máa tà ń ṣọ́ọ̀bù ọlọ́run sì ti ní gbogbo ti jọ́ láwọ́ ọ̀hún lọ́wọ́ ẹnìkan wá gbé òkà wá látòdìdí Òṣogbo òkà jíjọlá nẹ́bì tọba ti fi ọwọ́ ọmọ àtàwẹ̀rẹ̀ kò ṣe fi ọwọ́ lóṣogbo káwá wà wá láti Ìbàdàn tabarọ́kà làbí ibi yá di tó tó fún ọlọ́run ọba tọ́jà pé gbogbo tí jẹ́ ọlọ́wọ́ rẹ̀ wọn wà hàlà kò lè ṣe é wọ́n rí. ọba tí ò sí tábà rẹ̀ ọ̀ka rí ọba tó ṣe pé kọlọ́kọ̀lì mọ́tà òun ló ikú wálé àyàtà àti ìyè kí ló dé tọ́lá wọn bá kọ́kọ́ dákọ̀ ikú kó tó dákọ̀ ìyè ìtòjọ́ dákọ̀ kú tó dákọ̀ ìyè ni pé ṣe bíbí ikú ga làwùlẹ̀ ti ń bọ̀ ní ti ń jẹ́ ikú ní àìsí ṣe bá àṣì tẹ́lẹ̀ ọlọ́run tó wá mú àyà mi wà ó fi jẹ́ ilẹ̀ pé yẹ́sì àìsí tẹ́lẹ̀ kẹ́ tó máa bẹ ìmáàmù òsì tẹ́lẹ̀ ọba òsì tẹ́lẹ̀ gómìnà òsì tẹ́lẹ̀ mufasiru òsì tẹ́lẹ̀ mùdírù òsì tẹ́lẹ̀ nìkankan òsì tẹ́lẹ̀ níbi àìsí tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ kó wá di pé ń bẹ kí lè rí rẹ̀ súratul insani ọlọ́ni alẹ́ àtà alẹ́ insani bí inú mi náà darí lámúyà kó ṣe àmàlẹ́kọ́ra. ẹ̀yọ́ ọmọ ajá ní sìmọ̀ mọ́mọ́ bẹ́ńkì yìí ni ẹ jẹ́ ń kó bò wọ́n dáadáa ọlọ́wọ́ bá ní alẹ́ àtà àlì insani, alìtì bẹ́ẹ̀bẹ̀ ń kèé ṣe ìbéèrè tàùkìdù ni a fi sọ pé affirmative àfi àfàmù pé dájúdájú àtàlà ní ìnsánì ọba tí ń pè mí lọ́ba ẹbí léèrè pé kí lọ́jọ́ orí ẹ̀ tọ́ba ni mo dọ́mọ àádọ́ta àpẹ́ àádọ́ta àtẹyọkan sẹ́yìn kílẹ̀ ń jẹ́ tí ẹ bá ni mo dọ́gọ́rùn-ún àpẹ́ ọgọ́rùn-ún àtẹyọkan sẹ́yìn kílọ̀ ń jẹ́ tí a bá ní ọdọ ọmọ ọdún mẹ́wàá ọdún mọ́kànlá sẹ́yìn kí ló ń jẹ́ àṣeyún pé gbogbo ọmọ lónìí mọ lónìí mo lónìí o ti wà rí tọ́ jẹ́ nǹkan kan ọba tó máa bẹ tún wá sọ fún wa ní ṣúra kan wípé èmi tí mo wá ní ìwọ́tọ̀ ọ̀bẹ tẹ́lẹ̀ ọmọ ọbẹ ìwọ́tọ̀ ọ̀lọ́lá tẹ́lẹ̀ mo ní ọmọ ọlọ́lá mo bí ọmọ ọlá mọ ọmọ ọlá wa o lè ṣàlàyé pé mo lọ́lá òsì dé èmi ni máa ń pa bó ṣe dé ọlọ́wà ní èéṣe tírú ẹni bẹ́ẹ̀ tó wá jẹ́ pé kò ní ní ẹni tí ṣe fáàrí sí èmi tí mo ní ọmọ ọbẹ lọ má gara kàbí rọ yá ayọ́ ní sáànù má gara kàbí rọ bí kàlìkàrí kí ni fàárí tí ọmọ tó lò bá wa sílé mẹ́kọ́ tó dáyé ńkọ́. àwa pa gbogbo yìí wọn fi sẹ́gbẹ̀ ọlọ́wọ́ ajá mọ̀ ní súrátù zìlìzìlà ọlọ́ni ìzá zulizi láti lè àrídù zilizala àkọ̀rẹ́jà ti lè àrídù àti kọ̀rọ̀ làhà wàkọ́lá ní sànù máa làhà yọ̀ọ́mọ ìdí tó hadithu akọ́bàrọ̀ ha bí nọ̀rọ̀ bàkà ó hà làhà yọ̀ọ́mọ ìdí yasidu nasu àṣìláta ní ìrora ó àmàlàhùn fàmàyà amẹ́lẹ́mìtì kọ́lá dára kẹ́lẹ́ kọ́lá yàrá ó wàmẹ́yà amẹ́lẹ́mìtì ọjọ́ kan bọ̀ zulisi láti rí àrídù agbọ̀nẹ̀ rírì zilizala ní gbígbèrì tá a ti sọ fún tẹ́lẹ̀ ká tó dá pé tá a bá dá ọ máa lò bàbá yìí ó ráyè ó dùn tó bá yá tọ̀ ọ́ rírì àti ní sọ̀rọ̀ kápá ṣe bẹ́ẹ̀ mọ̀ akarajà tilẹ̀ àríjọ àfikọ́ àlàhà gbogbo nǹkan ńláńlá ti ń bẹ́ nù lẹ̀ ilẹ̀ ọ̀wọ̀ àmọ̀ tú jáde lọ́mọ̀ tú jáde wàkọ́ lẹ́ni sànù máa làhà àwọn èèyàn tó bá bá láyé ńgbà náà kò ní bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tó bá bá ẹsẹ̀ sùúrù wàkọ́ lẹ́ni sànù gbogbo ẹ̀yin tó bá sẹ́kù láyé ńjọ́ tó lọ́n fẹ́ pẹ̀lẹ̀ rìrì ẹ wà mọ̀ wípé mọ́lá ilẹ̀ kí ló dé ọ̀ farabalẹ̀ yàwùmọ̀ ìdí tún àdìsù àgbàrọ̀ ha ilẹ̀ náà wà á máa sọ̀rọ̀ bí ànàrà ọ̀pàkà àwòhánà. èmi kọ́ mò ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni màmí. láì jọ́ bó ti fi mí lára balẹ̀ fún ẹgbórí rẹ̀ ṣe dáadáa ni. ọwọ́ á ní màmí mẹ́lẹ́sẹ̀ lónìí ẹ̀ wá kọ̀m̀plé ọlọ́wọ́ ní yọ́wọ́ ìdí lọ́jọ́ náà yasuduru náà sún àṣìta tán gbogbo èèyàn wà kójọ líyùrá ó àmàlàhùn gbogbo obìnrin tó torí pákọ rẹ fẹ́ fẹ́yàwó mi tó sọ ọkọ dakurẹ tẹ líyùrá ó àmàlàhùn gbogbo obìnrin tí ń pẹ́ bọ́mọ àwọn ọba nílá nínú ilé gbogbo ọmọ ìyá ní nílá rí yọ̀wọ̀ àrí líyùrá gbogbo ẹni tó sọ wa ni yóò sọ wájẹ́ pé òní ọ̀gá líra ó àmàlà ó gbogbo ẹgbẹ́ ebé mi mo mú débẹ̀ yóò ṣe wá ní láríjù mi lọ yìí nígbà líra ó àmàlà ó gbogbo kálukọ́ wa rí sẹ̀rẹ̀ gbogbo ọ̀gá tí wọ́n kó àwọn ọmọ tìtọ́ wá ní ẹ̀ ní kọjá bí bá wà líra ó àmàlà gbogbo kálukọ́ wa rí sẹ̀rẹ̀ kí ni wọ́n rírí sẹ́ ajẹ́ wípé gbogbo èèyàn padà wá dìde wọ́n wà ríṣẹ́ wọn lẹ́yìn ìgbà wo lẹ́yìn ìgbà tí wọ́n ti kú tán ìyẹn wá ń sọ̀rọ̀ ọjọ́ ẹ̀san ṣùgbọ́n kí wàá ní jẹ́ life after death alhayatul barzakhiya ìsẹ̀mí tá a lò lẹ́yìn ikú anábì wá yanjú ẹ̀. sallallahu alayhi wa sallam. anábì wá ní sallallahu alayhi wa sallam wípé tẹ bá ti gbókù báyìí àlàyé tá à ń ṣe fún gbogbo àwọn afáànù ni wípé àwọn undertaker àwọn tí a máa gbókun àwọn undertakers àfọwọ́ máa gbowó wọ́n máa tí wọ́n ń ṣe ju àwọn àfáà tí a ń gbowó ní olókùn lọ bẹ́ẹ̀ ni mo wí fún yín àwọn undertaker sàgbé wọn ní gbókun láì gbowó wọ́n máa tí wọ́n ń ṣe ju àwọn àfáà tí a ń gba òkú lọ kèé sèjà kíkàlùkọ́ jáde kádáyà lọ́ọ̀kì kásàlàyé fáwọn èèyàn tọ́mọ́láyé tiẹ̀ wá kámọ́láyé tiwa wá ẹ padà mọ ẹni tó yẹ pé kọ̀sálàyé agídí lòún lò máa ṣe pé òní máa bá yí àgbàtà ìkú ni máa gbá lọ sẹ́bẹ̀ tó ní bá pé yóò ti yẹ kó jókòó báyìí spectators àwọn tí a bá ń gbọ́rọ̀ àwọn audience àwọn tí a bá ń wò kẹ́tí ń gbọ́rọ̀ láàrin èèyàn méjì tí bá ń ṣe debate wọ́n mọ̀ pé àfẹ́lẹ́ ìkànnà gidi ni nígbà tá a bá sọ fún ọ pé tánà tẹ̀lé tán lánàbì tá a bá bí ọ pé sẹ́yìn òkú gbà yà nẹ́bì tó lẹ́yìn òkú gbọ́dọ̀ nẹ́bì wá sọ̀kú tó rí sọ fún wa sáré nígbà sàrà ní olókùn yìí ó sọ pé ó sẹ̀sì tó bá sọ pé kì í sẹ̀sì agbọ́ ṣùgbọ́n bó sọ pé ẹ̀sìn ni tá fi tẹ̀lé fọlá nẹ́bí tọ̀ bóòlù nẹ́bí wá sòkù èyàn òkú báyìí ànábì ni ọkùnrin kú obìnrin kú ọmọdé kú àgbà kú òkú ọ̀fọ̀ wà òkú àgbàlagbà wà bóòlù ànábì ṣe wọ́n dé wo wọ́n dé bẹ́ẹ̀ ló ànábì. wàmẹ́yà dáhùn. حب الرسول ولم يكن بسنته مستمسكا فهو كاذب بسنته مستمسكا فهو كاذب. ẹ kálukú kan sọ tó pé anabi la ń tẹ̀lé anabi la ń tẹ̀lé ọ̀ ń tẹ̀lé anabi wọ́n tẹ̀lé anabi lọ́n fárùn gbò sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. anabi lantale anabi lantale ló ń kówó lé olókùn anabi lantale anabi lantale ló ń ta pẹ̀sì ẹni anabi tọ́jà pé gbogbo nǹkan lọ́sàlàyé fún wa ṣùgbọ́n ọmọ anabi adamu ti kí àbòsí bọ̀ conservatism níbi ọ̀rọ̀ ẹ̀sìn dynamism níbi ọ̀rọ̀ ayé tẹ́ bá bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀dá kẹjáre tí wọ́n bí ẹyin náà àwọn bàbá wọn tó ti ṣe lọ sáwa yí padà kọ́ àmọ́ àwọn bàbá rẹ̀ tó ti ṣe lọ wọn ò fi kó ọ̀dà kúnlé bọ́tọ̀ ni wọ́n fi kúnlé o òun wọ́n fi ọ̀dà kúnlé nìṣe. àwọn bàbá rẹ̀ tó ti lọ tẹlifíṣàn tí wọ́n máa wò black and white ni àfà ọgbà ni, ọgbà alábàání ìtòlẹ́yìn ẹ̀bẹ̀ ó wọ báyìí ó lóyún mọ́ pé làwọn á lo ọ̀fẹ́ lo plasma bẹ́ẹ̀ kọ́ ni so conservatism ń pa ẹ̀sìn dynamism nípa ayé bàbá bàbá bàbá bàbá wa kọ́lé kókó wọ́n kọ́lé alámà wá fẹ́ kó so block àṣọ yìí pé ah, ah, ah, a lè yí padà táwọn bàbá wa láwọn bàbá ṣe ilé kókó kò sí kókó lùgbẹ́ mọ́ ni kò sábà láyé mọ́ ni àṣà kọ́lé alámà mọ́ táwọn fi gíláàsì kọ́lé táwọn fi máàpù kọ́lé ṣùgbọ́n tọ́lọ̀ bá ti wá dọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ̀ wá yí mọ́ wa lọ́wọ́ pé ẹ sáà bàbá tó ti wá lọ ṣé wọn ọmọ ṣe ni alukurani sì parí ẹ pé tilka umatu kọ̀dọ̀kọ́lá ti lá àmà kásábàt wàlákùn má kásábàtò àwọn ènìyàn wọn ti lọ iṣẹ́ tí wọ́n ti tẹ̀lé wọn lọ déédéé bí màá ṣe mọ nígbà náà làwọn náà ṣe ṣẹ̀ṣin mọ́ ẹni tó lọ mọ́kà tó rìn lọ mọ́kà rìn bọ̀ bó ni ó ti rówó ra tí a bọ̀ bó ni ó ṣe rù àwọn tó yẹ pé nínú fóònù tá a bá mú lọ́ba yìí gbogbo tíra ti mẹ́mẹ́. ẹnìkan wà máa sọ máa pé táwọn bàbá johnson lálùbáríkà tí wọ́n ní ọ̀wá ní. ebi lédè àlùbáríkà táwọn bàbá johnson ní ìdílé ọlọ́run fún ọ wọ́n ń gẹ̀ẹ́sì àwọn náà ń gbọ́ mọ́tò. iná sì ni àdúrà wọn lọ́gbà ọlọ́run pani adébọ̀dé gbé súnà nẹ́bí ga lẹ́yìn bàbá èmi dẹ̀ ẹ pé ọlọ́run pani adébọ̀dé gbé súnà nẹ́bí ga súnà tẹ̀lé súnà sàgbéga dáadáa fún wa ẹ bídà ṣètánì lẹ̀ àti ìmọ̀lẹ́ kéwọ́n tá a fi mọ̀túmọ̀ bídà lẹ́nu yìí ọlọ́run àgbàdua tẹ̀ wá ń bínú ẹ̀yin síbẹ̀rẹ̀ àwọn ti gbọ́ pé kò ní nǹkan kò lè ṣe nǹkan fún yàn orí ejò ọmọ ẹjọ orí ejò ńgbà tí ń bẹ lórí ejò lọ́la yìí ẹ sá fún o yóò bu ilé o orí ejò tó ti wà ní nínú elékúlẹ́jà tí elékúlẹ́jà ó bá mọ́rí ejò tó wà ní kíni wa sórí ejò lọ́wọ́ eke lọ́mú wa mọ́ ńgbà tí ń bẹ lórí rẹ̀ ló wúlò ńgbà tí ò wúlò fún rẹ̀ mọ́ kò lè wúlò fẹ́ lómi àdúrà tẹ ẹ ṣe lọ́tà débẹ̀ ẹja fi yùn sẹ́gbẹ̀ anábìwá ní. ọlọ́run àlẹ́ àti ẹ̀ ń tó kú wọ́n wúlò ju àwọn àfa àti ẹ̀ ń gbowó ni pé àwọn yẹn ń gbowó anábì sì sọ pé wọ́n àfa àmú ni ẹni gba owó lórí òkú mẹ́ta yàtò gbalada ẹni gba owó lọ́nà mẹ́ta kútírátù gàsálé owó pé òkú rẹ bàbá rẹ tó kú ń gbowó tó wẹ̀ wà ní àrẹ́bìlẹ̀ rẹ̀ gbà ìwọ ni bàbá rẹ tọ́jú ọlọ́lú èbó ọkàwé oṣèlú bàbá rẹ wá kú tán wájú ìfúnmọ́mù dájú ìdẹ́mẹ̀ yẹn. òkè ìwọ òye wọ́n bí bàbá rẹ tó náwó lé ọlọ́rí mọ́ èmi wá ni mo mọ̀ kú bàbá rẹ rẹ dúkú èmi níwàá wẹ̀ ẹ́ gbowó ìwọ sẹ́nu ìsìlámù ọ̀tàkùn yìí tó yẹ kí gbogbo àpá ọlọ́kan sábọ̀dù pé mùkádàmù òkú wẹ́ nàìjíríà ní ibẹ̀. yes ìkánu méjì ọ̀sẹ̀lẹ̀ nínú kí gbogbo kálukú náà mọ̀ pé ọmọ ẹni lọ́yẹ kọ́ wọ ẹni tàbí kọ́ jẹ́ pé àwọn àpò ọmọ arówó ń bẹ̀ ó dẹ̀ pé nígbà tí wọ́n wá dọ̀ mufasiru wọ́n bá wẹ̀ kú yìí tí mufasiru ní fifty thousand wọ́n gbà èmi ò tí ì lówó lọ́tọ́ mufasiru tí a bá ń nàtí ọgbà tí a bá dọ́dọ̀ tèmi èmi nígbà thirty five oúnjẹ ó padà sọ́dọ̀ àwọn àfa atilẹ̀kùn máa ń tọ́jẹ́ ẹ̀tọ́ àwa ń béèrè ń tọ́jẹ́ pé kèé ṣẹ̀tọ́. alẹ́gbowó afẹ́báyọ̀ mọ̀ kú wújúrátù hamani alẹ́gbowó lórí pé ìbọn gbòkú jáde wújúrátù kàfáàní alẹ́gbowó lórí pé màá bọ̀ di òkú òkú sọ̀rọ̀ ó di bàbá ìyàwó òkú ni ò lè súnmọ́ kú ọmọ òkú ni ò lè súnmọ́ kú mẹ́rin ẹ lọ pé bàbá ìmọ̀mù wa bàbá ìmọ̀mù wa di dòkúdòkú awọ ẹkú mi báyìí àfa èyí ò dìjú ẹni jáde ni ọmọ kọ́ sẹ̀sìn tí ẹ bá sọmọ àlọ́ lọ́wọ́ ẹ̀ o torí pé ọmọ ọmọ ẹni ò ní tàṣírí ẹni o ẹni ẹlẹ́ni náà tàṣírí èèyàn yóò dìjú ẹni jáde ibi tó ti wù ọ́ ni wọ́n àgbẹ̀ ẹkúṣẹ́ ẹkúṣẹ́ yóò kọ́ lọ tó dànù pé a ah, àsọ̀nbàṣírí àsádájì nípa àsọ̀nbàṣírí sọ́mọ èèyàn wí bẹ́ẹ̀ ọmọ èèyàn ní túnà sírí èèyàn wà lọ́yọ̀ ọmọ èèyàn ní túnà sírí èèyàn gbogbo ẹni tí ọ̀bájọ́ máa lọ kéwù àṣírí rẹ̀ níjọ́ gbẹ̀dà níjọ́ kan yẹn tọ́ ọ̀dọ̀wọ̀lọ̀ ìkanu méjì ọ̀sẹ̀ rẹ̀ ló kó kó sọ́wọ́ àwọn afẹ́ ìlẹ́gbẹ̀ẹ́gì tí ó ti mú kò tí ì rọmi òkú rẹ lọ́wọ́ tí ó sọ àpò òkú lè wọlé tí ó ní ẹtí lẹ́kọ̀ọ́ yóò máa hàlẹ́ mẹ́yìn fọ́nà yóò lọ́mọ òkú ọ̀bọ̀rọ̀ síbẹ̀ bọ́n bá kó pè ní yín ẹtí lẹ́kọ̀ọ́ ẹ bá tilẹ̀kùn yóò kọ́ yóò rọ omi òkú wa so anabi wa ni. sallallahu alayhi wa sallam. kò sí òkú mùsùlùmí tó yẹ kó wọ́n kírun sí la láì ṣe pé wọ́n béèrè pé òkú tá a gbé kalẹ̀ yìí tá a lò fún ìjẹlówó ṣé wọ́n máa béèrè bàbá àpàtọ́rí pé ntọ́wá kan ní bàbá dáadáa bàbá wa nkéwu lọ́wọ́ ni kú wọlé dé bàbá tó wọ̀ gbogbo lóyún gbogbo yẹ kò sí lọ́nà anabi wa ní àwọn abẹ́ pẹ̀tẹ̀ rẹ̀ nílẹ̀ ìgbésí ayé lẹ́yìn ikú tá a lò anabi wa ní sẹ́ni jíjẹ́ bá ní sáàkù òní fẹ́ǹsì gàgá mọ̀rọ́jà ìbàhárẹ́ ìyálùtàkìyà ní báyìí náà wọ́n bá ní sàkó ìdí jábà ìzákù òun ni nǹkan tó dín nǹkan méjì kan láàrin tí òjò wọn ráyè tọ́jú ara wọn fẹ́ǹsì ajis gàgá sẹ́ni tí bẹ́ẹ̀ láàrin àwọn àtàwọn òkú tí wọ́n kù nǹkan kékeré báyìí tá a máa rí wọn barzakh ni wọ́n wà ìgbésí ayé wọn lò lẹ́yìn ikú anábì wa fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ fún wa pé tó kù bá ti kú báyìí tá a gbé òkú lọ sí inú sàárè tá a wá sin anabi ní tá a da yẹ̀pẹ̀ bò tán. yasmau anabi ní òkú yẹn wọ́n máa gbọ́ irú ẹsẹ̀ bàtà wa ẹsẹ̀ bàtà wa bá a ṣe fẹ́ máa padà pé tọ́ ẹ̀kọ́ àṣepadà àpọ̀rọ̀ yẹn o yọ máa gbọ́rọ̀ ẹsẹ̀ bàtà wa. gbà ẹ̀ ń lọ lẹ́nu ìyàwó nítorí rẹ̀ ìyàwó nítorí rẹ̀ pa ipò tẹ́torí rẹ̀ pa ọmọ tẹ́torí rẹ̀ pa wọ́n padà lẹ́yìn ẹ̀ òkú ọ̀wà máa gbọ́rù ẹsẹ̀ bàtà wa bá a ṣe pẹ̀yìn bàtà ń lọ pé tọ́ gbogbo bá kúkú tẹ́lẹ̀ ẹkún tá a máa ń sun oríṣiríṣi ẹkún kúkú ni ọlọ́run ló lè tú ẹkún tí kálukú ń sun ẹlòmíín sunkún pé àrí mọ́tò tọ́ ẹlòmíín sunkún pé olórí ibu àwọn amẹ́kí ikú ọ̀hún gbọ̀rọ̀ lẹ́nu wọn kò jẹ́ wọ́n sọ atm káàdì wọn kó díẹ̀ ṣùgbọ́n sọ pé ẹ̀kọ́ sá lọ ẹ̀kọ́ ẹ̀kọ́ dàpọ̀ mẹ́kú àlè ìyá ẹ̀kú pé bàbá yà ó sì nílẹ̀ kẹjọ tẹ̀sán rà olóyè ò tí ì sáyé rẹ̀ àdẹ́kùn mọ̀ ìdá ẹkún pé ọ ah, ìwà ní dáàdi ìdúgbò lóòótọ́ ọ wà ẹkún omi tí ó pe ìwà ní ọkọ̀ mímọ́ ọ wà tí èyí bá ṣe pósìtìsì ẹkún ní bẹ̀ sọ yẹ kéèyàn yóò lè kú ká máa sunkún báyìí pósìtì jọ kẹta àbí jọ kẹjọ ká máa gbà sọ kí àsòkú dáàdi rèé o àsòkú dáàdi rèé o ká sì pélé kasi máa jó pé tọ́ka ní ìsìn ọmọ ló kọ́ wàá jó ṣé nǹkan bá dùn mọ́yàn lè yàn máa jó àbí tọ́ bá gbà yàn ẹ̀yin àtàwọn ọ̀dọ́ ayọ̀wá ní òkú yìí tí èyàn bá lọ tí èyàn bá lọ wo resort ẹ̀ sìn wọ́n ní wọ́n sì sí jambu àbí wọ́n wá padà release ẹ̀ ọmọ tó bá wá rí pé à ah, mo ní two fifty mo ní three hundred kí ni ó ṣe alhamdulilayi ọlọ́ọ̀ṣẹ́ ọlọ́ọ̀ṣẹ́ àbí ilé èèyàn máa jó sí ìdùnnú ni bí bàbá yẹn bá kú tó fi wá pe léré a jẹ́ pé bàbá abú ni bàbá rẹ pé a ah, olórí ibú lọ ẹ̀já jó ọmọlẹ́òkú ọmọlẹ́òkú tá a fẹ́ sòbí àwọn obìnrin wọn àtúnlọ lẹ́nu ojú èyí tí a máa ṣe bí bèbí wù. bàbá rẹ kú ìwọ tó ń sunkún jẹta tó ń gbára yín rẹ lọlọ lẹ́nu ojú lọlọ pelére ló tún pe mẹ́kọ̀p nẹ́wọ́ mọ́ ọkùn nẹ́wọ́ ọkùn nẹ́wọ́ ọkùn pé bàbá rẹ kú. anábì wa ní tábàtì wa padà. òkú àwọn ọmọ tọrọ ẹsẹ wa. ìdá tàwa. الناس بعد دفني táwọn èèyàn bá ti padà lẹ́yìn ìdáwọ́ sí òkú tán. mudati ilayhi ruhu lil badani. wọ́n wàá dàbí rẹ̀ padà fún un. wàjà awul munkaru wà nàkírù. màlẹ́kà méjì ọ̀wọ̀ àbá munkaru àti nàkírù wọ́n wá àwọn tí sáà ni wọ́n wá dé. wàsùfù máa bayna al-wara shahiru. ìròyìn wọn fọdà ká náà ròyìn táwọn èèyàn bẹ́ẹ̀ bá rí ẹ̀rọ bá yẹn sún àbá. bàyà wọ́n bá pariwo mọ́ bàbá rẹ nínú sàré tí wọ́n wá ẹnvẹ́lọ́pù tó fowó sí fáwọn afọ́ ìyànnì harami wọ́n kígbe mọ́ bàbá rẹ ṣé lábẹ́ èèyàn wọ́n ti sọ pé wọ́n mú èèyàn ságodi kéèyàn wá lọ bá sọ pé aṣọ aṣọ eh, ẹ̀wọ̀n bàbá rẹ o ságodi aṣọ ẹ̀wọ̀n bàbá rẹ o àfẹ́ máa jó àbí wọ́n mú bàbá èèyàn lọ sáàsì pé bàbá rẹ wà sáàsì ọ wá máa sọ pé o ti dà ẹni tó sì ibi tí ó sì mú bàbá rẹ lọ nínú sàárè o ó ju kó mú yẹn lọ sáàsì papọ̀ má godi papọ̀ mẹlẹ́wé rẹ papọ̀ má kùjẹ́ pìrìsì lọ. bọ̀yá ní àárọ̀ ni ìwàyò kìrìn dání. yẹ̀ni ara nìyí wọ́n wá kí pé máa kú wàyò kìrìn dání wọ́n wá gbé jókòó which means pé ẹni tẹ́mi rẹ̀ ti tọ́ wọ́n ti ṣe kí ni fún padà wọ́n ti dá ẹ̀mí rẹ̀ padà fún nínú sàárè àti ń bọ́ sí ìgbésí ayé lẹ́yìn ikú wọ́n wọ́n jí wa padà ẹ̀mí tó bọ́ lára wa nì tó fi di pé ìyàwó ò lè tẹ̀lé wa wọ sàárè mọ́ ọmọ ò lè tẹ̀lé wa mọ́ nǹkan olówó yẹ bí etí ò sí lára wa mọ́tà àfi já wa mọ́ tó fi jẹ́ pé láàrin kájíjú káyà báyìí owó ti máa wú tó yẹ kírun owó ti gan wọ́n kò wúbọ̀ mú ni wọ́n lábúyá sárùjú ilé àbíkú tí ní ń pátì wọn ò gbé ọjà ní láyé bìkútì ní ihun tó mú kó láyé gbogbo kí mọ́tò rẹ̀ wọ́n kó kó lẹ́nu o kútìlì cotton wool wọ́n kí bọ̀rọ̀ ní mobile kátẹ́gùn ọmọ bàrọ̀ di ọmọ wà kíríkọ̀ aṣọ àkísà tún èdè ọ wà má ábọ̀rù bí mẹ́tì mi ń dọ́là kálíà gbogbo mọ́tò mi ní ilé mi ní kò sí dọ́kà ọmọ o wọ́n bẹ̀rẹ̀ sí máa dún nísìn omi ẹkún omi ẹkún kéèjì àwọn èèyàn lọ́kọjá fún ọmọ màá rẹ pé

ẹgbẹ́ tó lò tọ́ ni ẹgbẹ́ tó lò tọ́ ni ẹnikẹ́ni ẹ̀yàwó èyí kí ni ẹgbẹ́ náà ní pọ̀ ọ̀kọ̀dá lẹ́sìpẹ́sì pàtàkì ọ̀kọ̀dá lẹ́sìpẹ́sì akọ́wúlẹ̀ ẹjọ́ ń kú ẹjọ́ ń kú ẹjọ́ ń kú kókò ní púpọ̀ ẹ wà bó sí ayé títara wa ní alájì ẹgbẹ́ tó lò tọ́ ni nìkéni kò yẹ kéèyàn dáhùn kí lẹ gbọ́dọ̀ fi bọ̀ ẹ ẹ máa sunkún wa láti lè yín ẹ wọṣọ dáadáa ẹ fìlà wọn wọ páàmù tó ń dáa òun kọ́kọ́ lọ mọ́tò rẹ lọ ẹ wọ́n yóò lọ sí o sí mọ́tò wà tó fi délé olóko ọ̀wádé olóko ọlọ́fẹ́ máa já kiri rọ kí ló dé tàbí tẹ̀ra wa alábìdí bàbá wa níbẹ̀ wọ́n wá gbé òkú jòkó wọ́n wá jágbe mọ́. bàdàmẹ́ yóò fẹ́ àdùn yasala wà bẹ̀rẹ̀ sí ní léèrè ṣé bí gbogbo àná là ṣe interview ayé ẹ wo bó ṣe máa rí bó ní interview nu yèèpẹ́ ó ṣe wá rí báyìí níwọ̀n tó déwájú èbó ní ẹ́mbásí tó ń gbọ̀n tó ń gbọ̀n mo dá mo dá American embassy l'Abuja mo lọ mo wá rí pé ẹyẹ ìlẹsẹ wá yà wèrè tó bá ìtẹ́ ń gbọ̀n níwájú èbó èbó sọ èbó ti gbọ́ mo ní sọ èbó lẹ́bù mi ọwọ́ ajé ni bàbá tèmi sọ èbó mo ní come to my level èbó tó sọ yìí ti kéré jù kì í sì ṣe lè tèmi èmi kọ́ ni àwọn ní àmì sọ́ọ̀lì mo lọ bẹ́tà bẹ́ẹ̀ làwọn yẹn sì ń gbọ̀n àpapọ̀ lè sọ́ọ́ sọ̀rọ̀ wájú èbó èbó èbó wọn jẹ́ mọ̀lẹ́kà èyí tẹ́ bẹ̀rù bẹ́ẹ̀ sì ṣe wájú àmàlẹ́kà ẹ̀ ń bẹ̀rù wájú èbó ọbẹ̀ lọ pàṣẹ báńkì ọ̀hún bẹ̀rù bóyá ṣe wájú mẹ̀lẹ́kà ọ̀hún bẹ̀rù bẹ́ẹ̀ ah, mo ní ojú wọn ah, mo lójú wọn èsè é wò àwọn ẹlẹ́kọ̀ọ́ wa jágbe mọ́kù àdébí ló ń bẹ̀ tí wọ́n bá wá jágbe mọ́ta wọ́n wà bí lè kàn mẹ́ta àwọn ìgbésẹ̀ ayé dànù lẹ́yìn kúrò o. bí ìwádìí ni ìsàlẹ̀ bá. wàá nàbí yìí. wàá nàbí ìlìkẹ́ ìrùjì bá. wọ́n wá bí lẹ́yìn àrọ́ bí wọ́n ní mọ̀lọ́bùkà tálọ́wọ́ bá rẹ̀. àdébí tó bá dé pé anabi lọ́wọ́ àwọn àfẹnu rẹ̀ lẹ́nà yóò wá sọ wípé rọ́bì aláwọ̀ ọlọ́wọ́ bọ̀ ọ̀kan ṣoṣo tí ọ̀sẹ̀ tó níwú agbára rẹ̀ lọ́wọ́ mi ilé anabi fi máa sọ fún wa pé tí wọn bá ti sìnkú tán anabi sọ yìí pé isadu sabat ẹ bọ́ ọmọ àyà yín béèrè kọ́nà wọn mẹ́jọ sórí fún lónìí anahu ana yusuf wọn bẹ̀rẹ̀ sí bí báyìí ojú ti ń kẹ́yìn pẹ̀lú àwọn tẹ́fẹ́ níwájú àwọn àfọ̀jẹ́ dúró kẹrin tó yẹ kẹrin fún mi òkú sáré sáré bàbá yín wọn lè tètè dáyẹ pẹ̀wọ́ àwọn bá mọ́mú ti ń kẹ́jú. tó bá bí bẹ́ẹ̀ tá a jọ ọlọ́wọ́ bá rẹ tó bá ti ẹjọ́ lọ́fẹ́ sáà ní ìwọ̀n ọlọ́wọ́ bá lọ́wọ́ bá mi tá a ní kílọ̀sì rẹ yóò ní ìsìlámù ni wọ́n ní ọjà má dà tàkù ìdáríkà rọ́jù kí lọ́fẹ́ sọ fún ọkùnrin yẹn tọ́lọ́wọ́ bá rẹ sí ìhùn tó bá ṣe tọ́lọ̀ fẹ́ sàbí yóò ní uwa abdullahi wa rasulu ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni anabi ah, láwọn mẹ̀lẹ́kọ̀ wà bá lọ́wọ́ mú ìgbésẹ̀ ayé lẹ́yìn ìkúnú o lẹ́yìn kẹ́rọ pé adigbénu sáré adigbénu sáré anabi láwọn mẹ̀lẹ́kọ̀ wà mú lọ́wọ́ yìí fàyùrí màkà áyà wù fi jẹ̀nà wọ́n wà ní wò ọlọ́run yọ ibi tó wọ́n padà wọ̀ ọ́nu àlìjẹ́nà nù wọ́n wá ní wò ó ọlọ́run yọ ká nígbà tá a béèrè àṣẹ náà ń sọ ibi tó bá wọ̀ inú iná kò sí mistake fọlọ́ gbogbo kálukú ló ti ní láti àlìjẹ́nà lẹ̀ wọ́n wá àwọn kèfèrí àwọn kèfèrí ni wọ́n wá jogún iná tiwa àwọn jogún àlìjẹ́nà àwọn kèfèrí ìkẹ́kọ̀ọ́ ní west àwọn jogún àlìjẹ́nà tiwa àwọn jogún náà tiwa sẹ́kítọ́ni káwọn bàbá jogún náà làwọn ti ń dàwẹ̀ nísìnyí alẹ́ mi tó bá jẹ́ pé ntí èsì ẹni ọlọ́run ni tí wọ́n bá dájọ́ kó tí wọ́n dágbé mọ́ bẹ́ẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́rọ́bùkà alẹ́ mi yóò ní ha ha la adẹ̀rì ìmọ̀ àmọ̀lẹ́kọ̀ ni má darí táwọn lásà adé ìta ó lè mọ òfò ló sì ṣe mo sàlẹ̀ mọ́ni máa dín lò ẹ̀sìn wọn ẹ̀sìn rẹ lónìí ha ha la adẹ̀rì ìmọ̀ alẹ́ mi wọ́n sọ pé ládàrí táwọn lásà adé ìta ó lè mọ òní jà rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ mẹ́tẹ́ lẹ́ni takunu fi dáhùn kárájù kí ló bẹ́ sọ máa ń pa ọkùnrin kọ́lọ́ ọ̀rẹ́ sí yẹn lónìí ha ha láàrẹ yìí máa wọ́n ni ládàrẹ́ tàwọn aṣàlẹ̀ ìfà ó lè máa ó yóò bù lónìí àdébí ní fáyù dìrámù bílímì dìrámù wọ́n wà á fi sílẹ̀ gàmà wọ́n wà á fi fọ́ lórí fàyàsí ànábì ni yóò pariwo gbogbo tọ́lọ̀ ń dá yóò pariwo èèyàn àtẹnu nìkan là rí gbọ́. ẹran gbọ́ ẹyọ gbọ́ òkúta gbọ́ sọ́mọ gbọ́ iyọ̀ gbọ́ ẹja gbọ́ ẹyọ gbọ́ wípé bàbá rẹ pariwo ló sáré pàdé ọ̀dàpọ̀ ẹ̀sùn ẹ̀sùn orí rẹ padà orí tó ti fọ́ ẹ̀sùn padà kò sí kúmọ́ wọ́n wá kọ́ lọ́wọ́ lọ wọ́n á ní bu ayé rẹ ibi tó wà wọ̀ nínú àdìjẹ́ náà ní kálọ̀ ṣe dáadáa ni kálọ̀ gba àwẹ̀ ibi tó wà wọ̀ ni ìwọ obìnrin kálọ̀ ta ọkọ rẹ lẹ́nu ibi tó wà wọ̀ ni gbogbo ayé obìnrin tí a bá tọkọ yín lẹ́nu tí a bá sẹ́pẹ̀lẹ̀ ọkọ yín lórí ọkọ mi ò lè sẹ̀mí lẹ́sẹ̀ kẹta ju kọ́fẹ́ ìyàwó mi lè mi lọ kí tá a fi sẹ́yìn pa káfẹ́ ìyàwó mi kí tá a fi sẹ́yìn èyí nígbà tó lọ́wọ́ bá ní ká sọ kábà ń sọmọ lèèyàn kábà ń tọ́ ọmọ kẹ́ ẹ má bàa wá pé owó ná àwa ni ká náwó tọ́mọ fi dàfà tọ́mọ fi di lọ́yà tọ́mọ fi dàkátàt tọ́mọ fi di ìmáàmù tọ́mọ bá wá di bẹ́ẹ̀ tán tọ́mọ fẹ́ fún àwọn àti yín nìkan ó fún yín ní bẹ́ẹ̀ tán kó tó fún àwọn lẹ́yọ kan ó ní káwọn ti wá rí yòókù ẹ̀yin alábòsí ọlọ́wọ́ lẹ́yìn ọkùnrin mọ̀ wọ́n nìyẹn ẹ̀dá mu ẹ̀fẹ́ kejì bẹ́ẹ̀ lè bá ìyàwó kejì ọmọ kejì ó fún ya rẹ̀ ní mẹ́ta yóò fún ọkà tírí tù ọmọ ìyàwó kejì ó fún ya rẹ̀ mẹ́ta yóò fún ọlẹ́yìn ọkà tírí tìrì òjòrò kan sù. òjòrò kan sù náà káwá fẹ́yàwó mi ẹ wá ní káfò káńsó obìnrin mi ọ̀wọ́ obìnrin náà ọ̀fẹ́ sọ pé òun ò lè bẹ́ẹ̀ lọ́kọ̀ fọ̀ wọ́n níláyé torí tọ́ bá níláyé yọ fẹ́yàwó mi gbogbo obìnrin tí bá ń ṣépè fọkọ̀ ọkọ̀ mọ̀ pé ọmọ òun lòún ṣépè fún gbogbo ẹ̀mí ọkọ̀ mi náà mẹ́fẹ́ nu ọ̀ká ni kó tó gbé ẹ̀kọ́ mi ti wí mẹ́wàá gbogbo tọ́mọ yọ sọ láyé tí ó fi gbé ìmáàmù dé àbá àdé gómìnà dé o ti sọ mọ́rọ̀ ẹ gbọ́ ẹ já kí n sẹ́gbẹ̀ ìgbésí ayé tá a lò lẹ́yìn ikú mi a wà ní àyè kẹtọ́ pèlè bárísà àárín ayé àtọ̀run tẹ́yìn bá wá kú àárín ní Kánò ogun Ìbàdàn gbọ́dọ̀ ọkọ̀ ọmọ wálé àkúdàáyà kò sí títẹ́bẹ̀ jọ̀mọ́ àlìjẹ̀nu ni máa ṣiṣẹ́ yẹn àlìjẹ̀nu ni máa ṣe tí ó máa gba àwò ìlọ máa ń fà tó fi jẹ́ pé ẹlòmíì jẹ́ sọ pé lágbájá ní ṣe ọkọ̀ ọmọ ń pẹ̀ kẹ́kẹ́ ni gba àwọn ẹ̀ tí lọ fi dẹ́rù bà ẹnì kejì olùdarí wa ti sọ fún wa pé ẹ má máa wẹ̀ wọ́n òun mọ́ ẹni ẹlẹ́kejì má máa sọ̀rọ̀ ẹ léèwẹ̀ mọ́ èyí ò tún gbọ́ báwọn àlìjàlú máa ṣe àlìjàlú lè bàwọ̀ èèyàn báyìí tí ó sì mú lọ kí lè rí wa ànábìrì máa ń ra ani pàpà ní ra ẹni tó bá rí mi èmi lórí àmì ṣètọ́ ni láyà lè gbà wọ́n tèmi kó wá fi hàn yàn pé ni ẹni tó bá rí mi náà lórí which is pé gbogbo èèyàn tó kù ṣètọ́ ni lọ fà ọwọ́ rẹ̀ hàn níbi tí ó dá kọ́ mọ̀ kí èsì so so kò sábìdá lọ́ẹ̀sì tẹ́ẹ̀ bá ti kú lọ kọ̀ wá mọ́ labátúndé ìyàbọ̀ sórí mi èyí ò tún dúró ìtẹ́ mi látún lò lẹ́yìn ikú tó bá jẹ́ pẹ́ ní ọlọ́run lè yẹ yọ̀wọ̀ a máa gbádùn ọ̀rọ̀ rẹ̀ ó wà dẹ̀bẹ̀ jẹun fún lápẹ̀júwe bí ọ̀rọ̀ Ṣèyí Mákindé kò tí ì wọlé ìjọba ṣùgbọ́n ti ń gbádùn ìjẹ́ ìjọba lẹ́sẹ̀ lọ́bẹ̀ tí wọ́n fi sọ pé lágbájá báyìí lọ wọlé kò tí lọ ilé ìjọba ṣèyí má ti dé òtí ì lọ ilé ìjọba wà pé èmi rè gómìnà mo dé èèwọ̀ ni ṣùgbọ́n ti ń gbádùn ìbẹ̀rù táwọn èèyàn ń bẹ̀rù rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rù ajímọ̀bí lọ báyìí sẹ́ẹ̀bà ẹni tó bá jẹ́ ni ire yóò ti máa gbádùn in absentia kò tí ì lè wà eléyìí ká ń sún ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé àwọn abáwá ti wà láàlìjẹ́nà ẹnì kankan ò tí wà àlìjẹ́nà báyìí gbogbo ẹni tó bá jẹ́ ni ire ó kàn kí ń fíìlì pé àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Ṣèyí Mákindé mo wà tó bá kọjá wájú ilé ìjọba yóò máa wò pé <laughs> ó kú jọ́wọ́ ẹ̀dógún nínú ilé yìí ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ ọmọ anáà kò tí ì wọ́ná wọn ò ní máa wọná kọ̀ọ̀kan wọ́n wọná lẹ́ẹ̀kan náà ni ṣùgbọ́n tí ń fìlì mẹ́lẹ̀ ajímọ̀bí tí ń fìlì pé ẹ lọ balẹ̀ lé ní olúyọ̀lé mẹ́lẹ̀ àpò níbi tá a ti ní máa ṣiṣẹ́ repo àpò níbi tá a ti ní máa ṣiṣẹ́ ránjẹ àpò níbi tó bá bí lẹ́nu gbogbo gómìnà ti lọ wọ́n dájọ́ ọ̀dọ́ wọn lẹ́kọ̀ọ́ kan ẹjẹ bá bí ilé nu wọn kó sinmi ọ̀rọ̀ lọ́wọ́ kọ lọ́kọ̀ọ̀sẹ̀ kẹ́lẹ́ owó wa dé bí sinmi ọ̀rọ̀ lọ́wọ́ kọ ibẹ̀ ni bẹ́lá tìkọ̀ tábà wà lórí ìjọba yìí máa ń mú ọ̀pọ̀lọpọ̀ wọn bí àbí bàbá rẹ̀ tó kú tó ló wà ní òdìjọ kú èyí tó bẹ̀. tábà kò láyé tán àlìjẹ́ mẹ́wàá yìí mẹ́wàá a ti sàlàyé ẹ̀ àlìjẹ́ mẹ́ ilé ìdára ni kò ní sí wàhálà mbẹ̀ mọ́ kò ní sí sẹ́mbẹ̀ mọ́ kò ní sí wàhálà kò ní sí òsè ẹ̀dá ká lọ bẹ̀ lẹ́yìn lára ìṣẹ̀mí lẹ́yìn ikú òun ni pé ṣé ẹ̀mí nìkan ni ó jìyà àbí ẹ̀mí àtara papọ̀ ni ó jìyà sẹ́mi nìkan ni ó jìyà àbí ẹ̀mí àtara papọ̀ tọ́ba jẹ́ pé kẹ́ni sẹ́mi nìkan ni ó rí kẹ́ àbí ẹ̀mí àtara papọ̀ àwọn afọ ìyá ara wọn nímọ̀ àwọn kan ní ara nìkan ni ó jìyà àwọn kan ní ẹ̀mí nìkan ni ó jìyà àwọn kan àtara àtẹ̀mí ni ó jìyà kálukú wọn mẹ́rin wa ibi táwọn àfa fìsì ni pé àtàrà àti ẹ̀mí ni ó jìyà tó bá jẹ́ pé kẹ́ náà ni àtàrà àtẹ̀mí náà ni ó rí ìkẹ́ torí wọ́n jọ parapọ̀ síṣẹ́ ẹ̀yà wọ́n jọ parapọ̀ síṣẹ́ ìkẹ́ náà ni iná wa wà àdìjẹ́nà wà àwọn ọmọ náà wọ́n wọlé àdébìlẹ̀ àwọn obìnrin ọ̀pọ̀ lónà gbà wọ́n bá bẹ àdébìlẹ̀ rẹ̀ pé kí ló fà á àdébìlẹ̀ kàméjì náà ni tóbìnrin bá ti lè sọ nǹkan méjì yìí kò sí tó lè mú wọn náà kí ló àkọ anabi ni takifuruna àṣírọ́tà wà tó firina làmẹ́ta obìnrin máa ń ṣe pé pọ̀ jù wọ́n dẹ̀ máa ń ṣàìmọ́ni sọ́kọ̀ nǹkan méjì tó gbòmí wọn náà nù láti jọ mo ti fẹ́ ọ̀rẹ́ kí mo rí lára rẹ̀ a sì ní wàá rán lọ́lé yín ọlọ́run ní ọ̀dẹ̀ rò èwo ni ká mú láti jọ mo ti fẹ́ ọ ọ̀rẹ́ kí mo rí lára rẹ̀ àkọ́dà kó so nǹkan méjì tóbìnrin bá sọ́ra rẹ̀ ńbẹ̀ tóbìnrin ọmọ sẹ́pèlé ọkọ tóbìnrin ò sì máa ṣàìmóore sọ́kọ kó máa ba ọkọ rẹ̀ nú jẹ́ kò ní wọná wọ́n ní kílẹ̀ yìí wa ànábì sọ pé alimari obìnrin ìlà sọ́ọ̀lá ti hàmsà tóbìnrin bá kírun márùn rẹ̀ ti ń pé wà sọ́ọ̀mẹ̀ ti ṣàhàrọ̀ ha tóbìnrin bá gbà rẹ̀ ti ń pé wà àtọ́ àtibá àlà ha tóbìnrin bá tẹ̀lé aṣọ ọlọ́run ara ọkọ rẹ̀ dàkàlà ti tẹ́lẹ̀ tàbí ha obìnrin ó wà jẹ́ lọ́lọ́ ọba rẹ̀ obìnrin kálukú náà yín ẹtẹ gbọ́ ẹ ti máa ṣáìsì yín bá wa ọgbọ́tọ̀kọ rẹ ọ̀wọ́ ọ̀wà àlìjẹ́nà nù. iná wà àjẹ́nà wà náà òkú ṣèṣe tàbá wá sìnkú tọ́ka lẹ́yìn ogójì ọdún lẹ́yìn ogójì ọdún kíní kan akọjá ti sáré rẹ̀ bó ṣe wà náà lọ́wọ́ òdì tábì fẹ́ ni ọlọ́run ni o fìrì ọ̀nà ò tí ì jẹ́ra ti sè sẹ́ni ọlọ́run wa ni fìrì àwọn náà kò tí ì jẹ́ra sẹ́ni ọlọ́wà ni so pé awúsàrè àtà òkú bá a ṣe ṣe àwọn abẹ́ fún bèbí ọ ẹ̀sán wà lájẹ sẹ́ni rẹ eegun wọn la bá àdéhùn tó ló ń bá wa ṣe náà nípa àwùrẹ̀ di eegun á di yẹ̀pẹ̀ aláwọ̀sálà àbàbà wa ni wọ́n dé aláwọ̀sálà aláwọ̀sálà ìbámu náà ti di aláàdẹ̀kúlà ọ̀bá wa aláàdẹ̀kúlà bisimilà wa ẹ̀kọ́ àgbàlagbà àwọn wa dùn àánàkùn lọ ẹtí kò bá àánàkùn lọ ọlọ́jà bí àwọn afá ogun ọlọ́kọ̀ bá ṣe dáadáa fún wa èèyàn gbọ́dọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo tí ò sí nínú ẹ̀sìn yìí mọ́ tí wàhálà fi ń ṣẹlẹ̀ nù alùsùn náà sọ pé kéèyàn mọ̀ pààyàn mi má kọ́lẹ̀ má dọ̀bálẹ̀ là ń sọ ṣebí yorùbá náà sọ pé ìjọba náà ṣe wà etí kálukú ọ̀jẹ̀ ní wá ìṣẹ̀ṣẹ̀ dẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn tẹ̀lé kí ni ìṣẹ̀ṣẹ̀ sọ ìṣẹ̀sí sọ pé ẹni tó bá ti lè dádé ọgbọ́n rẹ̀ dọ̀bálẹ̀ fún bàbá àti ìyá rẹ̀ mọ́ èèwọ̀ kí lọ́wọ́ mẹ́ta ọba bá dọ̀bálẹ̀ fún ìyá rẹ̀ ebi ìṣẹ̀sí lórí ọmọ dọ̀bálẹ̀ máa ń ọgbọ́n rẹ̀ dọ̀bálẹ̀ fún ìyá ìṣẹ̀sí sọ̀rọ̀ ayé tẹ̀lé ìjọba sọ̀rọ̀ ayé tẹ̀lé tọ́mọ yìí bá ti wọ aṣọ aṣọ ọlọ́pàá aṣọ sọ́jà aṣọ pọ́sítọ̀ kọ̀gbọ́dọ̀ dọ̀bálẹ̀ mọ́ ọkọ̀ ìdí adìyẹ ẹ̀ka wò sà ẹni tí o bá wà lópẹ àkàlùkọ náà ni ló kí bàbá rẹ bá dọ̀bálẹ̀ ah bàbá rẹ kọ̀gbọ́dọ̀ dọ̀bálẹ̀ aṣọ ọba níbẹ̀ lọ́rùn rẹ ṣùgbọ́n àdàbí ni ẹ má dọ̀bálẹ̀ ẹ̀ kálukú ẹni tó bá fẹ́ mọ bóun ṣe rí sọlọ kó bá fẹ́ mọ bóun ṣe rí sọlọ kálukú ló wo bóun náà ṣe rí sọlọ ṣebí tọ́lọ́ ni kálukú ń takò yẹ wallahi anabi n'ama kun lero wallahi anabi n'ama dɔn kun lero sallallahu alaihi wa sallam àwọn baba tàbí lẹ́yìn tàbí torí wọ́n gbìyànjú olórí tí wọ́n bá yé wọ́n bá yé lórí ìjọba yẹn àwọn ni wọ́n gbé ọ sórí ìkúnlẹ̀ àwọn baba tàbí ṣiṣẹ́ o àwọn alágbèékò lórí ìkúnlẹ̀ tá a nà lóyún báyìí tẹ́lẹ̀ àbí wà lókàn pẹ̀lú òkú ọlọ́run. Eh, ọlọ́run sàánú wa akí àwọn bàbá wa ọlọ́run sàánú kú dáadáa so pé awúsàárè wọ́n wá bá egun bẹ̀ àbí yẹ̀pẹ̀ kò dìtámì pé ọmọ náà ni àwọn àsìkúsàárè káyì àwọn bàbá wa bàbá yìí abọ́dọ̀ bàbá ń gbèsè Facebook àwọn ẹni ọlọ́run rè ìyá bá fọ́nra la torí kí nípa jẹ́ra fìlónà náà jẹ́ra dì sí o sẹ́ni ọlọ́run á di fìlónà àlìyé ọmọ nígbà tí kàkúgbà dàníkà níta kó lè má sọ̀rọ̀ pàkà áyà so ìyẹn kò sínú pé èyàn jẹrà èyàn jẹrà èyàn jó dáadáa ní sàlẹ̀ èkó tó kò dìtámì pọ́mọ náírà bọ́mọ àdìsẹ́nà ìyóò clear àbí now mo ti yẹjọ́ ọ̀rọ̀ kílà ewolóku nínú pass out line now incarnation mo ti sọ àkúrò àyà mo ti parí ẹ ìtẹ ẹ ilé lọ́wọ́ ayẹ ká sì kú sí àbítẹ́ ilé lọ́yẹ ká sì kú sí àbí ìtẹ́ ẹ wá jáwó lónìí ẹ jẹ́ kọ́kọ́ mú ẹ̀rí tọ́ bá súnmọ́ làkà yìí dáadáa ẹ lọ́ra lẹ̀ sẹ́lẹ́bù tàbí ẹ lọ́ra lẹ̀ sí àlàó akálà ẹ lọ́ra lẹ̀ sí ìkẹ́kẹ́ náà àwọn ẹ́stéètì wọn kéèyàn olú ẹ̀rí ẹ́stéètì kéèyàn wá kú bọ́ wá sọ pé ọ fẹ́ sin mo ò bí ọ sẹ́ẹ̀rì alábòsí ni wọ́n bàbá wọ́n ti padà rí aburú tí bẹ́ẹ̀ fi sísè òkú sílé mo fi ọlọ́wọ́ máa pé ẹ lọ ní òkú sísun sílé ó máa ba omi jẹ́ àwọn omi tá à ń mu yẹn kàkà tá à ń gbẹ bọ́ọ̀lù tá à gbẹ òkú sísun ó ń bàjẹ́ ṣùgbọ́n sẹ́rí àwọn kèfèrí gbogbo ìgbà tí wọ́n bá ti rí pé ẹ̀sìn lọ báyìí wọ́n takò tí wọ́n ti wá padà wá rí i pé nǹkan yẹn wúlò wọ́n wà yí ságídí wọ́n wà ní fẹ́ daṣọ ẹ̀sìn bò ẹnìkan nú àwọn onímọ̀ lágbàáyé tí èsè mùsùlùmí wá jáde ó ní gbogbo àwọn oúnjẹ tá ń jẹ àwọn intercontinental food tá ń jẹ àwọn microwaves tá a fi ń wọ́ọ̀mù oúnjẹ àwọn fóònù tó ń vibrate máa lá yẹ àwọn masses tí àwọn network rìn káàkiri yẹ ó ló ń gba ara wa jẹ́ ó ní níta wá lè ṣe sí kò lóògùn níta lè ṣe sí òjú pé ká máa fi wájú orí wa báyìí ká máa gbé lélẹ̀ kájọ máa pẹ́ kí ló ní ká máa ṣe òun. kọ̀ wá ó yẹ kó sọ pé ẹ máa kírun. wọ́n ò ní sọ bẹ́ẹ̀ tó ní bẹ́ẹ̀ sì lọ sọ bẹ́ẹ̀. bàtà bọ́lá ni wọ́n wá wádìí wọ ọmọ tí ẹni tẹ́sí wọ́n ní ẹjọ́ àtẹ́kọ̀ọ́ lóògùn wọ́n máa fọwọ́ ọyẹ wọ́n sọ fún apẹ́ ká máa ṣàdúrà ẹ̀ tẹ́lẹ̀ mi gbọ́wọ́ sọ́ọ̀sì àti báyìí irun pẹ̀lú lẹ́nu bàbá yìí irun pẹ̀lú lẹ́nu àwọn atájọ́ máa wọ̀ yìí ẹjẹ́ bàbá ọ̀sẹ̀ wọ̀ ẹjẹ́ àwọn ọ̀sẹ̀ wọ̀ irun gbọ̀n wọ́n sáré fi wúwa pọfẹsọ Wọlé Ṣóyínká ọ̀sẹ̀ ayé òun òfin gbọ̀rú torí pé irun gbọ̀n tẹ̀sí ní tiwa ṣẹ́tìláì njọ́ tí Islam ti sọ pé ẹni tó bá fẹ́ kọ́ ọmọ àwọn ọmọ máa ṣàìsàn kọ́ ọmọ àwọn ọmọ wà dáadáa kọ́ fọ́ ọmọ lọ́yàn lọ́dún méjì ẹ má tètè gbọ́ yàn lẹ́nu ọmọ wọn ní rárájọ Islam lọ sọ bí ànábì lọ sọ bí ànábì láwọn máa tẹ̀lé ẹ má fọ́ ọmọ ní sẹ́ríláàkì ẹ má fọ́ ọmọ ní náàlì ẹ má fọ́ ọmọ ní fúdù ọyẹ ẹranko ni wọ́n sì gbà ni wọ́n ṣe ní ẹ̀kọ́pọ̀lẹ́tì yẹn lódi sẹ́ríláàkì lódi gbogbo ẹ̀yẹ àwọn ọmọ náà kàn wù àbí ẹranko ni ọmọ màá sọ mọ́mí rẹ̀ pé mọ́mí are you serious ṣé bí ọmọ ẹranko máa gùn ìyá rẹ̀ ọmọ ẹranko máa kàn ìyá rẹ̀ wọ́n wá padà wá rí pé gbogbo àwọn ọmọ ti fẹ́ dẹranko wọ́n wá yí padà wọ́n wá ní kékeré UNICEF wọ́n wá tẹ ẹ̀fọ́ mọ̀ lọ́yàn ẹ̀mọ́gbọ̀yàn lẹ́nu ọmọ oṣù kan wọ́n ké kùránì tádé bi ti sọ tipẹ́tipẹ́. so gbogbo àwọn nǹkan yìí bó ṣe rí nìyẹn so èyí tó bá jẹ́ pé ẹ̀sìn lọ sọ wọ́n máa takò ẹ wò ó sìn tipátipá náà fi dá irun gbọ̀n súnàmà yàtọ̀ sí irun gbọ̀n gáìsì ó ti di jẹ́ fi wá rí pé fáàrí ni kíní kíní ìfáàyìn jọ àníyàn lọ́wọ́ kú báyìí níbi irun gbọ̀n báyìí ṣòkòtò tí ò wọlé nǹkan àníyàn ló kún bẹ́ẹ̀ báyìí àwọn ká ìjà ṣòkòtò wò ṣe kí ni má kò wọ́n náà má ṣé ti rí báyìí ìjọ tí ti sọ pé masina masula asa wẹ́rùbá ṣé ń takò táwọn ọmọ mùsùlùmí torí ẹ lọ fẹ́ kébèrè pé mẹ́ẹ̀ lọ́lọ́run wí gbogbo ìjọba ayé náà ti sọ pé mẹ́ẹ̀ kí ni ẹ sọ kẹ́yà ní ìsìn fẹ́yàwó kankan lọ ẹ̀wọ̀n àdìkẹ́yà sọ pé fẹ́yàwó kankan lọ ẹ̀wọ̀n ẹ bá ṣe olómi kan ṣé ọjọ́ ẹlẹ́wọ̀n lóòótọ́ ẹ gbọ́ àwọn kẹ́yà sẹ́ gbọ́ tó sọ́dí ìsìn tọ́yàwó kẹ́kọ́ lọ torí kí ni ọmọ constitution nuisance sílùú àwọn ọmọbìnrin yìí pọ̀ kò sì síbi tí wọ́n fẹ́ lọ àwọn náà lápẹ̀ ọmọwọ́ kò sí ní abẹ́ ṣe wọ́n nídìí ọkọ tó o bá ti sọ pé ẹyọ kan láàfẹ́ ọmọ ìyàlẹ̀ nìyẹn gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá dẹ̀ dúró dúró pé ẹ ọba àmọ́ ṣèṣekúṣe sámẹ́fẹ́ wálé ìyá ọ̀jì ọ dé ìsàlẹ̀ yà sí kẹfọ́ tó fi ọba kùn rí tí ọkùnrin bá níyàwó kan lé tó ní gẹfúrẹ́ǹdì kan ta tí hundred naira bá ń bẹ lọ́wọ́ ọkùnrin tí àwọn olè bá béèrè hundred naira tí gẹfúrẹ́ǹdì ta béèrè hundred naira wà láì ti ta lọkùnrin ó fún tóró ti mọ̀ pé ìwọ bọ̀lọ̀ ń lọ mọ́ ìwọ tó yẹ pé àánú ọlọ́run àkàbí jẹ́ ojú ó tẹ́lẹ̀ wọ́n jẹ́ alábàáyé mi kú mà wá dà tán wà láàmà ṣùgbọ́n tó wọ́n jẹ́ pé òkúkú jẹ́ ìtọ́ bá ta wọ́n wọlé ẹ̀yin méjì lẹ̀ wà ń bẹ̀ wọ́n ní hundred òun náà ní hundred hundred tó sì wà lọ́kọ̀ ẹni fifty so islam kọ́ kọjá gbogbo nǹkan yẹn islam wálé ayé wa láì pẹ́ǹtì wa ni islam wálé ayé wa sàlùwà ni so yìí ẹ wá jẹ fún ilé ẹ̀dáàmù kan mo ti fún ilé ẹ̀dáàmù pé gbogbo àwọn àyè ńláńlá sì wọ́n ní ẹ má sì kú bẹ́ẹ̀ mọ́ ẹ lọ bẹ́ẹ̀ lè pé kí ló dé mo fowó mi ra lẹ̀ ọ̀rẹ́ wa kan kú láìpẹ́ yìí twelve million naira lọ́ra plọ́ọ̀tì lẹ̀ kan níbi tá a sí níbi ilé rẹ̀ wọ́n wá kú ẹ wo owó tí òbí kọ twelve million lọ́ra plọ́ọ̀tì lẹ̀ kan lẹ̀ nígbàdàn náà ni gbọ́ wá kú tó wá ní kí ẹ lè sí bí o mo wá fẹ́ wọ́pọ̀ àgbè lọ tẹ́ ìdí mo wá fẹ́ lò ń bẹ̀ ìyàwó rẹ̀ ṣe dáadáa ó lóun ò lè gbà ó ní ká sí sí ilé rẹ̀ kejì mo wá lọ bá sọ̀rọ̀ tí a sí sí tẹ́ mo wá sọ àwọn àǹfààní tó wà bẹ̀ fún ọgbà ọlọ́jọ́ jáde àlè ìyàwó mẹ́lẹ́ okó nìsín àwa gbé lọ tẹ ṣùgbọ́n tí wọ́n bẹ́ẹ̀ ló bẹ̀ yìí pé kí lọ́pàá tẹ́mi ní kí wọ́n má sì kúlé wọ́n ti máa ń tọ́wà ńbẹ̀ ṣùgbọ́n torí bẹ́ẹ̀ sì lọ́sọ bẹ́ẹ̀ n ò ní yọ jáde ẹ àdúgbò tí ọ̀gá tọ́ọ̀gì bá wà tí a mọ̀ ẹ má dàda pẹ̀lú kankan só lè má jà mbẹ́ só lè má jà mbẹ́ ọ̀dà ẹja mú ìkánú àwọn àwọn àgbààgbà ọlọ́lá wọn ibi tí bàbá ti kọ́lá gbé àwọn ọlọ́lá tún lọ ibi tí bàbá dédú gbé kó lè kọ́ wá ló ń fẹ́ lọ jà mọ̀lété tí àwọn ará mọ̀lété bá gba ọdẹ nígbà tí bàbá dédú gbé láyé wọn fowó sòkò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe wá jẹ́ wípé wọ́rọ̀wọ́rọ́ ti bẹ lọ́rùn òkú jẹ àwọn òkú kan bẹ ní tẹ́tọ̀ fẹ́ lọ sí ẹ̀sùn báyẹn pé ha bí ẹ bá ṣe pé torí kọ́lọ̀ nídìí wọn wọ́n jẹ́ ni ọlọ́ọ̀kan ẹ̀ wọ́n kú láyé wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n àmọ́ agbéyàbọ̀ wọ́n abókù tiẹ̀ tóun sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé bí alààyè ṣe ń jọlá alààyè torí pé a súnmọ́ bíi tí alààyè wà bẹ́ẹ̀ náà ni òkú jọlá òkú níbi tí gbogbo wọn wà ìwọ ló bí máa lọmọ òlé rántí rẹ lẹ́yìn ikú rẹ ọmọ kẹrin òlé máa lọ dúró sí bàbá rẹ sí tó bá dẹ̀ débẹ̀ ìsìlámù ọ̀sán pé kọ́ tọrọ fún bàbá ẹ̀ nìkan yóò ní sàlámù àlékún gbogbo ẹ̀yin òkú mùsùlùmí tẹ̀ wà lónú tẹ́yì ọlọ́run ọba aṣọ yìí o yóò máa kẹ́ yìí o gbogbo bí wọ́n bá ti gbé tùràrí kọjá bí wọ́n gbé dúró bẹ̀ yóò rùn àbí òní rùn ẹ wá yẹ sáré fún ilé ẹ̀dì kí tó parí ẹ̀. ètò ọmọ sọ pé pé ẹ bá dàwọn lò àná màá fọ inú ilé wọn sísí. ẹ jẹ́ aṣọ fún ọ pé àwọn kankan bẹ tó dé pé anabi nìkan lọ́wọ́ àwọn ayọ̀ sábẹ́ fún bẹ́ẹ̀ ni àwọn tó yẹ pé anabi nìkan ṣebí wà yìí lọ́wọ́ wípé ọ̀ya ìyàwó Aisha lóhun lálẹ́ òun rí ìràwọ̀ mẹ́ta nínú yàrá àwọn ànábì ni wọ́n ṣe mí bẹ̀ wọ́n ṣe bàbá rẹ̀ bẹ̀ wọ́n ṣe wọ́n mọ́rù bẹ̀. ọ̀rọ̀ wá fún yẹn ni ẹni tí bá ń sọ yín pé dẹ́dẹ́ torí pé wọ́n ṣe ànábì ilé wọ́n gbọ́dọ̀ ṣe òun náà lé kò yàtọ̀ sí ọmọ tó yọjú báyìí torí bàbá rẹ̀ nu kíchìnì tí bàbá mú ẹran jẹ́ nu pọ́ọ̀tì tó dà wá ní sórí jorí lọ lu láti fi mẹ́ra jẹ́ nu pọ́ọ̀tì mẹ́mí mi ò sọ̀rọ̀ òní àkàwọ́ nu pọ́ọ̀tì ni ọkàn mẹ́ra jẹ́ ni kí lòun ṣe o ọkàn lè ṣùgbọ́n àrọ̀ píkà jazakallahu khaira jaza ẹjá sọ bẹ́ẹ̀ adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ mùdírù wa wípé wọ́n ti bá wa ṣe àlàyé tó pọ̀ àsìkò ní ògbà wa bí wọ́n ṣe máa bá a lọ́nu ẹnájì wa ìmọ̀ wà gbogbo ẹ̀rọ náà fún wọn abẹ́ ọlọ́run ọba kí ó fi àlùbáríkà tó pọ̀ ó tún ní kún tó ti wà ńlẹ̀ la hawla wala quwwata illa billah ní bí a ṣe ń pípẹ́ àìbéèrè wa ní tí ò ní pọ̀ àgbà lọ́dọ̀ obìnrin àgbà lọ́dọ̀ ọkùnrin àwọn kan ti wà ń bí bí a ṣe ń ronú rẹ̀ lọ́wọ́ usas ó ní inshallah ibi tẹ́ ń bá lọ ń bí tẹ́ fẹ́ ṣe fẹ́ǹsì yẹn inshallah máa fún ní blọọkù fifty sẹ̀fàlì máa ń kiri lè ní ọ̀ya ẹ̀wà láàrin ìṣẹ́jú kan gbogbo ta ló fẹ́ràn wà lọ èmi gẹ́gẹ́ tó bá di lọ́la abẹ́yẹ kó lálẹ́ ẹ̀wà kó blọọkù fifty lọ́dọ̀ tèmi kẹ ntọ́ ń lò ń gbà a kò lè jọ wọn lóyún wọn ní fifty kẹni ẹni tí mo nínú blọọkù fifty ẹ wá kó lọ́dọ̀ tèmi ọ̀ya ẹ wá máa bá pé àwọn èèyàn tí wọ́n ràn wá lọ ọ̀dà ta ló fẹ́ ràn án lọ lórí ìtànṣe yìí èmi ò fọ ní blọọkù fifty inṣàlá ta ló lówó tó fa ta ló ní sìmẹ́ǹtì ta ló ní blọọkù ní ìsìn kájọ dájọ dáadáa síwájú ọlọ́run yẹn rìn yanrìn búlọ́ọ̀kù sìmẹ́ǹtì owó Baba wa Baba wa àgbà wọ́n ní owó one thousand alájà àbájá wọ́n ní báàgì sìmẹ́ǹtì méjì alimudiru búlọ́ọ̀kù fifty Baba wa àgbà one thousand naira ọ̀yá bísímẹ́lá wọ́n láwọn kírísítẹ́nì ládùúgbò wọn fún alówó tó pọ̀ wọ́n wọ́n kó oríṣiríṣi jíjí àlè bàbá wa yìí one thousand bàbá wa yìí five hundred ìmáàmù wa Abu Hanif àfa ọmọ àfa apatẹrẹ èlò ten thousand naira sọlá wàkúrà àfa wa apatẹrẹ ten thousand naira àfa ọmọ àfa ten thousand naira. Baba wa láti parliament one thousand Baba wa one thousand Baba wa yìí one thousand Baba wa one thousand Baba wa yìí five hundred alhaji wa abdulkabir five thousand naira.